والذين هم لفروجهم علقة فكلكنا العلقة مضغة فكلكنا المضغة عظاما فكسونا العظام لهما فكسونا العظام لهما ثم أنشأنا خلقا تبارك الله وحسن لخالقين ثم إنكم ما ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ثم إنكم يوم القيامة تبعثون ولقد كلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء فاسكناه في الأرض فاسكناه في الأرض وإنا على ذهب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل أعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن تنبت بالدهن وصبغ للآكلين لكم من إله غيره أفلا تتقون يلبس به الطاهرين قال رب انصرني بما كذبوا واسلك فيها من كل زوجين اثنين وهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزل now بشرا مثلكم إنكم إذا لخاسرون الدنيا نموت ونحيا إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا تأتهم الصيحة بالحق فجعلناهم جثاء فأخذتهم الصيحة بالحق فجعلناهم جثاء فبعدا للقوم الظالمين ثم شعنا يهتدون وجعل نبينا مريم وأمه آية وأويناهما إلى ربوة ساعة قرار إلى ربوة ساعة قرار ومن بقسم بما لديهم فرحون فسرهم في جمرتهم الرحيم إن الحمد للذي خلق السماوات والأرض وخلق كل شيء فقدره تقديره والذي جعل الشمس دياها والقمر نورا والصلاة والسلام على من بعث رحمة للعالمين سيدنا مولانا ومرشدنا وحبيبنا محمد المصطفى صلى الله عليه وسلم البشير النذير الذي يدعونا إلى الإداية والسعادة اللهم صل وسلم عليه وعلى كل أصحابه وعلى آله أجمعين وعلى كل من والاهم من علمائنا الصالحين آه، أما بعد أدوك آه، بلد a sì tọrọ ìkẹ́gẹ́ fún ọ̀gá wa pé kọ́ lọ bá wa pẹ́ ọlọ́run tí ó dá sánmà àti lẹ́lẹ̀ tó sì dá gbogbo nǹkan síbẹ̀ tó sì fi òdiwọ̀n sí ọba yìí ló wá ṣe oòrùn tó fi ṣe ìmẹ́lẹ̀ tí ó mọ mẹ́lẹ̀ gbò tó sì ṣe òṣùpá náà ó ní kíyàn náà máa jẹ́ mẹ́lẹ̀ wàá sì tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ kọjá pé ó ń fẹ́ ká máa mọ ìgbà àti àsìkò nínú ìgbésí ayé wa àwa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa pátápátá ẹni tá a lè rẹ́ nìkan kan fi wé níjọ́ tó ti dáyé àtìgbà tó ti lọ tí ó sì ní sẹ́nìkan tá a lè fi jọ́ nígbà táyé bá ń jáyé lẹ́yìn títí ẹ̀ ọlọ́ngbè dìde sí wa kó máa jẹ́ àánú àti ìkẹ́ àti ìyè fún gbogbo ọjọ́ yìí ẹni ọlọ́run bá gbé dìde òjíṣẹ́ wa ẹni ẹ̀ṣà tí ń jẹ́ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun náà lẹni tó pè wá táwa náà fi mọ̀nà yìí pé ọ̀nà táwa yìí ọ̀nà oríire ni kọ́lọ̀n sì dákun kó mọ́ yọ wá kú ń bẹ̀ láéláé kọ́lọ̀n dákun bá wa kẹ́ kó bá wa kẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó bá wa kẹ́ àwọn aráalé rẹ̀ bá wa kẹ́ gbogbo wọn tí wọ́n ti lọ nínú àwọn afá àwọn tí wọ́n gbaṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ tíṣẹ́ òkú tó fi dọ́dọ̀ tiwa ọlọ́run bá wa kẹ́ wọn látọ̀rí maulana sheikhuna adam abdullahi ilori rahmatulahi ta'ala alayhi wa ala walidai wa ala ulama'ihi ọlọ́bàwákẹ́wà bàwákẹ́wà àfáwọn maulana sheikhuna kamaluddin alhadabi rahmatulahi ta'ala alayhi kama da'awna li sheikhina adam abdullahi ilori irami sheikhina yusuf al-ibaji ọlọ́bàwákẹ́wà مولانا شيخنا مصطفى الزبلول سنوسي رحمة الله تعالى عليه وعلى وعليه وعلى علمائه وشيخنا وشيخنا محسن إيدو وعبد اللطيف ياموني وجرجيس أقاد اللهم ارحمهم جميعا برحمتك يا رحمة وارحم كل من بقي من علمائنا وشيوخنا يا رب العالمين àwọn tó kù láyé ọlọ́mba wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n bí wa tí wọ́n ti lọ ọlọ́mba wa kẹ́ àwọn tí wọ́n sì ṣẹ́kù ń bẹ̀ ọlọ́mba wa ṣíjú àánú wò wọ́n ń rí nira a wá fi àsìkò yìí ṣàdúà fún àwọn ọmọ ìyá wa tí wọ́n ń lọ sí camp láti lọ sin lọ́hùn láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn a ṣe bisimilá ìkùlùwọ́lọ̀ ládàtàrí ń bẹ̀ olùwọ́lọ́ ní dákun bá wa mú bá wọn irú ẹ̀ àfẹ́ láwùjọ wa kọ́lọ́n dákun kó sàlámà wa kó làwa ń bẹ̀ lọ́lá ilaha bisimilá irahman rahim kul huwa allahu ahadun allahu samad lam walam yakun lahu kufuwani ahad kọlọmba wa jẹ orí bẹ́ẹ̀ kọlọmba wa wa ṣàánú wọn àwọn òbí wọn ọlọmba wa rọ wọn lójú àwọn ọkọ wọn ọlọmba wa rọ wọn lójú ọlọmdàkùnbà wa fi mọ bẹ́ẹ̀ lọlọlá ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam maulana mudiru markaz habibillah adam abdullahi ilori allahumma tawwi lana umrahu bil'afiya ya rabbil alamin wa athbit lana dawlatahu wa afiyatahu alikamila ya rabbil alamin ọlọ́dà kún bá wa jórí bẹ́ẹ̀ wala hawla wala quwwata illa billahi al-ali al-azim masha allah ẹ rí i pé alẹ́ tòní yóò yàtọ̀ díẹ̀ àwọn kan kọ́mẹ́ǹtì yìí pé kódà èyí táwọn gbọ́ yẹn náà ti tó alẹ́ ilẹ̀ tó wá mà yìí pé ẹ tí ì gbọ́ nǹkan kan nígbà tí olórin kan ń bò bá jẹun yóò tán yóò ní ẹ tí ì rí nǹkan kan sòkòlò ń dákun ṣe dáadáa fún wa. So, àmọ́ ọ̀rọ̀ tá à ń sọ lọ kò tuntun sí wa mọ́ pé òun náà ní ìjà ànábì ṣiṣẹ́ ìyanu tá à ń pè ní mírèkù àmọ́ àfáà tí ó pè wọlé níjọ́ òní nínú kọ́mẹ́ǹtì wọn pé wọ́n ní ká máa ka èmi mọ́ alẹ́ yìí náà mo ka kọ́mẹ́ǹtì mo wá rí i pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fi kọ́mẹ́ǹtì ń bẹ̀ wípé à ń yẹpẹrẹ ànábì ìyẹpẹrẹ là ń fa ànábì ká máa ní kò lè ṣe mírèkù a ní kò lè ṣe mérekù alọ́lọ́hun òfun alukurani náà sì ń sọ bẹ́ẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé àfáà yìí náà ò gba alukurani gbọ́ ntí ò wá yé àfáà a wà fi yá àfáà lálẹ́ bẹ́ẹ̀ bá wà láǹfààní kẹ́ gbàkéwì yìí tẹ́ gbé ìgbéraga kalẹ̀ torí pé ntí ò jẹ́ kọ́rọ̀ yé ìtọ́ níwájú ọlọ́run ni pé àbá wọ́sítẹ́kìbàrà ó yarí o loun tobi nwaa ko yi n'ihe ntere mme di elalai tolomba nikele igba? kọbanikele igba? ki lo faa to fi jasi kpe mere eku tolomfuannebi alukurani ne lasi ko annabi moosa in to gbajumo nigba naa ni pe won ma padan ogun lásìkò ànábì Ìsá ń tó wà ńlẹ̀ ń gbà náà pé wọ́n máa tọ́jú èèyàn lásìkò ànábì Muhammad ọ̀rọ̀ ló wà ńlẹ̀ lárúbáwá máa ń sọ ọ̀rọ̀ wọ́n máa ń sọ èdè èdè ni wàá jọ wọ́n lójú tí wọ́n àgbà yí pẹ́ nìkan lè mọ̀ tó bá wọn ti mọ̀ nígbà ó sì já sí pé ọ̀rọ̀ èdè ẹ̀rí pé wọ́n ní àwọn àṣàárú aljahiliya àwọn orin tí wọ́n kọ kalẹ̀ nígbà ìmọ̀kan tí ó bá tún wáá yé wa tó tí èdè bá fẹ́ dàrú níbi ọ̀rọ̀ alukur'an àwọn orin yẹn lálọ́ gbé yẹ̀ wò pé kí ni orin yẹn kí ló fi èdè yẹn tú ẹlẹ́wọ̀n orin láti lọ́gbé abu ibnu abbas ló sọ bẹ́ẹ̀ pé àṣàr àṣàrú diwanul qur'an orin ni díkò Quran lọ́dọ̀ àwọn alárúbáwá torí pé àwọn ti sọ èdè èdè yẹn wá jọ wọn lójú lọ́wọ́ pé ńgbà tọ́lọ́ náà fẹ́ fọ̀rọ̀ rán sí wọn èdè ló fi rán Muhammad pé èdè wọn yẹn ó gbọ́ jù wọn lọ ó mọ̀ jù wọn lọ ó wàá máa sọ̀rọ̀ kalẹ̀ lọ́lọ́run fi ń sọ fún wọn wípé fàlìyà túbẹ̀ àṣírí súwárí kán tiẹ̀ mọ́ àyà mẹ́wàá wá ló fi ń fìwé yẹn challenge wọn ntí òye àfa gòdùnú. No ọ̀rọ̀ làwọn lárúbáwá gbóná nù rẹ̀ torí pé lẹ́tà tí wọ́n ní bíi méjìdínlógún sí mọ́kàndínlọ́gbọ̀n ni tóyìnbó sì ní twenty six iburu ní twenty four sori pé lẹ́tà tí wọ́n tún pé so ọ̀rọ̀ yẹn lànàbí wá fi rán ànàbí lọ́lọ́run fi ń sọ yí pé in kuntum fi raibim minal baasi tẹ ẹ bá ń ṣe iyèméjì pọ̀rọ̀ tá nẹ́bí ń sọ nípa pé tẹ ẹ bá kú tán á jí yín dìde fatubi súrati mímísìlìhì ẹ̀yin náà lọ́ọ́ mú súra kan wá tí ó ṣe dédé báwo ọlọ́run ti máa sọ wọ̀dọ̀ọ́n ṣùwádà àkún kẹ́ lọ wá àwọn ẹlẹ́rìí ti yín náà wá tí ó jọ ọlọ́run yín in kuntum sadiqina tó bá jásí pé lóòtítọ́ nìyí ọlọ́ni fa ilẹ̀ ń tẹ́fà àlù tẹ́ ẹ̀ bá wá lè ríru ẹ̀ ṣe wẹ́lẹ̀n tẹ̀fà àlù tó dájú pé ẹ̀ lè ríru àlùkùránì mú wa wà ilẹ̀ ń tẹ̀fà àlù wẹ̀lẹ̀ ń tẹ̀fà àlù tẹ́ ẹ̀ bá wá lè rí i wa tó sì dé mi ọlọ́run lójú pé ẹ̀ tí ẹ̀ lè ṣe kí ẹ̀ lè ríru ẹ̀ mú wa fatakun ẹ lọ́ọ́ páyà náà. tó yẹ pé ọlọ́run ti pa léṣe kalẹ̀ fẹ́ni tó bá kọ ọ̀rọ̀ ọlọ́run yìí kalẹ̀ bó ti já sí pé lónìí wèrè ti wà lọ́pọ̀ tọ́pọ̀lọ́ èèyàn ò bá yí wọ́n máa kó ti alukur'an yóò sì máa ṣe fẹlẹ́ngé fẹlẹ́ngé fẹlẹ́ngé ah fal'iyyadhu billah wá jẹ́ kí n sáré lọ sínú alukur'an káfa alukur'an wọlé kó lè máa yí pé àyè máa kán lọ́pọ̀ àwọn tí à ń pè láṣáájú làwọn míì ń display tá ń pè ní mímọ́ torí pé kò sí ní tá ń pè ní ataklid dogmatism kọjá ignorant ibi tó bá tì mí sí náà là ń lọ bá mi lọ sínú suratul an'am ìntà ń sọ ni pé ọlọ́run òfa nẹ́bì ní mírẹ́kù kan yàtọ̀ sálù Qur'an a sì mú àdìsù rẹ̀ wá a wá mú àwọn àyà. tó ń sọ yìí pé èmi ọlọ́run ò bùn ẹnìkan ò dẹ̀ tẹ́tí sí yẹn ó ní wọ́n ń yẹpẹrẹ ànábì ìwọ sì ń yẹpẹrẹ kùránì tọ́lọ́run fi rán. wàá gbọ́ àyà yìí nínú Suratul An'am jẹ́ kájọ wá bẹ̀rẹ̀ látàyà ẹlẹ́kẹrin wá lọ sàlẹ̀ díẹ̀ ó rí i pé ọlọ́run bẹ̀rẹ̀ lókè nínú àyà alákọ̀ọ́kọ́ Al-An'am yìí ó rí i pé ni. ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahmanir rahim alhamdulilahi alladhi khalaqa samawati wal arda ọlọ́ni dúpẹ́ fúnra rẹ̀ pé òun lòún dá àwọn sánmà àtàwọn ẹlẹ́lẹ̀ ìyẹn la fi sọ fún mi pé sánmà èyí ṣe ẹyọ kan kódà sánmà èyí ṣe méje ìtọ́jẹ́ méje ń sánmà náà ni tọ́ba kọ́ àwọn tọ́lọ́run fi kọ́fà èyí tó wà lókè kọ́fà méje lónìí torí pé tómi ò bá sọ̀kalẹ̀ kò ní ya wálẹ̀ bẹ́ẹ̀ asẹ́ méje yẹn là ń pè ní sábà samawati tibaqa nínú lọ́hùn samawati àwọn sámà yẹn kàn lọ́ni ìyín wọn tún dára káyọ̀ lómi nígbà tí wọ́n ti sábà tí kò méje aláìmọ̀kan ni ọ́ a ti ṣàlàyé yìí nì sẹ́yìn ó ní mo dá àwọn sámà àti ilẹ̀ ẹlẹ̀ wájà ala dùlùmẹ́ẹ̀tì wà núùrù mo wá dá ìmẹ́lẹ̀ àti òkùnkùn kí ni túmọ̀ rẹ̀ ó dá ọ̀sán àtòru máa wọlé o òru ni ó mú òkùnkùn wá ọ̀sán ni ó mú mọ́lẹ̀ wá bó tiẹ̀ já sí pé ìmẹ́lẹ̀ ń bẹ nínú méjèèjì ọlọ́ni súnmẹ́ lẹ́dínà kafaru bi rabbihim ya'diluna tòun ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n jólùkọ́ tọ́lọ́hún wọ́n tún ń gbúrin sọ́lọ́hún ọba wọn. tó ń yẹra fọlọ́ wọn ń pẹ́ fọlọ́ ọlọ́run tó wá ní huwa alladhi khalaqakum min tini òun ọlọ́run lòún dá yín látara èpè ẹ̀rẹ̀ summa qada ajalan wa ajalu kọlọ́mú bẹ̀ ni òun kọ́ la fẹ́ lò tó bá wá sínú àyà kẹta ó ní wa huwa Allahu fi samawati wal ardi òun lọ́lọ́run ti ń bẹ nínú àwọn sánmà àti inú lẹ́lẹ́ẹ̀ ya'lamu sirrakum wa ja'rakum ó wá máa kọ̀ọ̀kọ̀ yín àti gbangba yín wọ́yá ẹlẹ́mu mẹ́ta kìsì bùn náà ó sì máa ń tẹ̀ ń ṣe níṣẹ́ wá gbọ́ o ayé ẹlẹ́ẹ̀kẹrin wàmẹ̀tà tí ń mi ní àyà tí ń mi ní àyà àti rábìhìn ilà kanu àníhà mùrìdìn ọlọ́ni mẹ́tà tí ń mi ní àyà tí ń mi ní àyà àti rábìhìn àwa ní sọ àwọn àkìlọ̀ kan kalẹ̀ fún wọn nínú àwọn àkìlọ̀ ọlọ́run nínú alukur'an ìlà kẹnu anáhà mọ̀rìndínà àfi kí wọ́n gúnrí kú òun bẹ̀ kán ṣe bí báwọn ò rí wọn nígbà áyà tá a fún Muhammad rẹ o àmì tá a fún pé wà má ta tí min àyà tí ọlọ́run ò ní mú ìdájọ́ kan wá tàbí kó mú òfin kan wá tàbí kó mú ìkìlọ̀ kan wá min àyà tí rabihim tó sì ìyẹn náà ṣe ń pe kùránì ní àyà kùránì àwọn mírèkù inú ẹ nínú àwọn àmì tá a fi sínú alukur'an bẹ́ẹ̀ bí kọ́lọ̀ mọ àwọn àmì wọ́n ní sọ wa ayatul lahum anna al-arda al-maytatu ahyaynaha wa nínú tó bá lọ ka suratu yasin ó mọ̀ kó wa ayatul lahum eléyìí náà àmì kẹ́ni eléyìí náà àmì kẹ́ni àwọn àwọn mírèkù sí wà nù kur'an tó lẹ̀ mọ́ kùránì màá sì fún wa lápèjúwe inú rẹ̀ ọlọ́ni ìdájọ́ kan ò ní í wá látọ̀dọ̀ ọlọ́run àfi kí wọ́n gbúrin sí i kán má gbà á gbọ́ fàkọ́díkà dábùn bílẹ̀ àpè ayé ẹlẹ́ẹ̀karùn ọlọ́ni wọ́n pe òtítọ́ nírọ́ kádàbùn bílẹ̀ àpè wọ́n pa alukurani jẹ́ alahaku wọ́n pe alukurani nírọ́ tẹ́ bá kóòtù ẹ̀ wá ẹ̀ ní ìgbà á kẹ́ńtàbù bíláàpín wọ́n gba wọ́n pe kuraani nírọ́ tẹ́ bá kó tiẹ̀ wọn nígbà lámẹ́jà àrùn nígbà tó dé wá bá wọn amẹ́fàsáwọ́fà àti ẹ̀ńbẹ́hù mẹ́kẹ́nu bíi yẹ́sítẹ́sì húnà yẹ̀yẹ́ tí wọ́n ń fa Al-Kùránì ṣe tí wọ́n ń yẹpẹrẹ rẹ̀ yìí ó fẹ́ ya tírò padà wá bá wọn ìjìyà rẹ̀ tí wọ́n padà wá jẹ́ ọlọ́wọ́n ni alam yàrá o ṣé wọn rí àwọn tí wọn kọjá lọ ní kam ahlakina min qablihim tó ọlọ́run ló mọ̀ àwọn tá a parẹ́ ṣáájú tiwọn min qarni nínú àwọn ìlú kéréje kéréje makannahum fil ardi láwọn tá a gbà láyè lórí ilẹ̀ ẹlẹ̀ mẹ́lámúnú makinlakun nírú àyè tá a gbà ẹ̀yìn àwọn tí wọ́n ń fọwọ́ la àpáta tí wọ́n bẹ̀ kọ́lé lára ẹ̀ àwọn tí wọ́n ń kọwọ́ bọ̀ ní òkun tí wọ́n mú ẹja tí wọ́n sì ná sísẹ́mẹ̀ tí ó máa yan. látara gígùn wọn tọ́lọ̀ ní mi ò dárú wọn mọ́ lámì yòókù lákùnmí sí lùhá fílíbìláàdì mi ò dárú wọn mọ́ ó wà nírú àwọn yẹn wọn lágbára jù wọn lọ àgbà àwọn láàyè jù wọ́n lọ lórílẹ̀ ẹ̀lẹ̀ arsalna sama alihim midrara nígbà tá a máa rán sẹ́mẹ̀ sí wọn à ń rọ sẹ́mẹ̀ tí ń rọ òjò tí ò dákẹ́ wajalna lanhara tajri min tahtiha àtúnikómi ó máa sun jáde nínú lẹ́lẹ̀ fa alakinahum bihin. àpàwọn rẹ pẹ̀lú pé wọ́n yapa wa wa ansha'na min ba'dihim qarnan akharina labatúndà àwọn àwọn aràn míì lẹ́yìn tiwọn walaw anzalna alayka kitaban ọlọ́ni rẹ̀ ànábì wa gbọ́ wọ́n ń dà ọ́ láàmú kó mú yanu wa ìwọ náà ń bà ọ́nu jẹ́ wá gbọ́ walaw nazzalna alayka kitaban fi qirtasin kódà tá a bá sọ ìwé kankalẹ̀ tá a gbé sínú pépà báyìí falamasuhu bi aidihim tí wọ́n sì fọwọ́ ara wọn gbá mú tí èsì pé wọ́n sọ kalẹ̀ fọ agbé e wa agbélé e ọlọ́wọ́ àwọn náà sì fọwọ́ ara wọn gbá báyìí laqala alladhina kafaru ó rí i pé kò sí ní tí ó jáde lẹ́nu àwọn káfíìrì yìí kọjá pé in hadha illa sirrun mubin idán ló pa lọ́lọ́run ṣe ni mi ò ní ìjà pò mú àmì wá lọ́lọ́run tí wọ́n ní wọ́n ka ìlú wọ́n kàn ń sọ fún wọn ni pé lawla unzila alayhi malakun tó lè sọ màláìkà kalẹ̀ fún law anzalna malakan lóòótọ́ tá a bá sọ màláìkà kalẹ̀ fún wọn lakudiya al-amru ọ̀rọ̀ ó yanjú thumma la yunzaruna wọn sì ní lè retí ẹ̀ mọ́ ní táwọn ń wínú pé tó bá lè sọ màláìkà kalẹ̀ fáwọn àwọn ń sọ bẹ́ẹ̀ fáwọn nẹ́bí ọlọ́ọ̀ni wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ o pé táwọn ti rí màláìkà ọ̀rọ̀ ó yanjú wá gbọ́n tọ́lọ̀ fi fún wọn lésì padà àfọ oní góòdì kó o lè mọ̀ pé o ò sí láwùjọ ẹni tó lẹ́kọ̀ọ́ nípa alukur'an tàbí nípa islam ọlọ́ni láwọ́ jẹ́ alẹ́hùnmẹ́lẹ́kẹ́ kódà tá a bá dá màláyíkà fún wọn tó bá pa afẹ́ ṣe ni làjà alẹ́hùnrẹ̀jùlẹ́n a lè ṣe kánjọ́kùnrin fún wọn wàlálàbàṣínà alẹ́hìnmẹ́yẹlẹ́bìṣúnà sórí ọ̀rọ̀ tó wá dàrú mọ́ wọn lọ́wọ́ ju tàwọn kọ́ tọ́ba tó malaika tún wá rí màláìka ọ̀rọ̀ ó wọn lọ́wọ́ jù bá ní lọ torí pé wọn ní gbádùn ara wọn. wàlàkọ́dí stúùsì hubi rọ́súlì min kabulika àwọn èèyàn ti yẹpẹrẹ àwọn ànábì ṣáájú rẹ wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. fa akọbi dínà sáxìrú mi ni wọ́n máa kánú bí yẹ stasi wù náà tí wọ́n fa ṣe ni o àwọn kèé ṣe páwa là ń ṣe kí ni o la yẹpẹrẹ wá já padà lọ síbi tá a ti ń bọ̀ wá èyí ti ń jẹ́ ọ̀rọ̀ sùkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa torí pẹ́ lómi kan lágídí agídí a sì máa sọ yọ́n di káfìrí wọ́lọ́hì agídí a máa sọ yọ́n di káfìrí ó rí i pé lára nǹkan tí mo wá fẹ́ mú wá náà ni ó tún rí nǹkan míì. já wa padà sínú súrà tí à ń bá lọ. ọlọ́run wá ń sọ nínú alukur'an tó bá lọ ka súratul Baqara láti àyà one oh five dé one oh six ọlọ́ni ma yawadu alladhina kafaru min alil kitabi wala al mushrikina sórí àwọn yahudi ibi tó ti sọ pé alẹ́ kìtàbí yahudi ni wí wálẹ̀ mùsùlùkìnì àtàwọn òṣèbọ wọn fẹ́ an yunazzala alaykum min khairin min rabbikum kí nǹkan kan tó dáa ju tọ̀dọ̀ wọn lọ kó sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín àwọn kan ní pé wọn fẹ́ ká nàbí ó jáde lọ́dọ̀ yín wọn sì fẹ́ kálukùránì ó sọ̀kalẹ̀ lọ́dọ̀ yín ọlọ́run wá ní wallahu yakutas bi rahmatihi ma yasha ọlọ́wọ́n abani ní ma ṣe ẹni tóun lẹ́ṣà pẹ̀lú jáde níbi ọlọ́run wallahu dhul fadlil adhimi torí pé ọba ni ọba tó ní ọlá tó tóbi ni wọ́n máa gbọ́ òkú olèmọ̀ pọ́nrọ̀ mi lẹ́kùn ní sọ o ma nansakhu min ayatin àwọn ọlọ́wọ́n à ní pamírẹ́kù kẹrẹ́ àwọn nùnsìn yá tàbí ká sọ ọ́ di tí ò mọ́ tí ò mọ́ káwọn èèyàn máa rántí ẹ̀ mọ́ kọ́ má rí lò mọ́ náà ti ibi khairin minha á mú èyí tó dáa jù yẹ lọ wá àwọn mísìlì ha tàbí tí ó farajọ kí lọ́lọ́run sọ lókè ó ní ma yawaddu alladhina kafaru min ahlil kitab àwọn tí wọ́n jẹ́ káfìrí nínú àwọn kìtàbí yúnà yẹwúdí àtàwọn òṣèbọ wọ́n fẹ́ an yunazzala alaykum min khairin min rabbikum pé kálukùránì yẹn sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín ìtòfin mọ̀ kálukùránì wọ́n ń sọ ní wípé lọ sínú suratul hijr níbi tí pé ó dà pé suratu sukurufu náà ni ibi náà ti tú wa yín náà ilmu tẹ̀gẹ́ ti mi sìn la ilmu lè sáà tọ́lọ́wọ́n bá ń sọ kálukùránì náà ní ìmọ̀ tí ó máa tú ìmọ̀ àlìkíyàmọ̀ palẹ̀ táwọn afáàsọ́ di làálàmú wọ́n ní àmì pànàbí ìsálàmì nínú súra yẹn ó dà pé súra tó sukuru fún náà ni tó o bá wò tí n bá ní ṣi ọlọ́wọ́ bá ń sọ fún ànẹ́bí bẹ́ẹ̀ bíi thirty something ni ó jẹ́ nígbà tí wọ́n ń sọ pé kò yẹ kọ́lọ́run rán rú ànẹ́bí pé ànẹ́bí ò tó nǹkan tọ́lọ́run wá ní ahum yaksimuna rahmata rabbika wallahu yaktasu bi rahmatihi man yasha ṣáwọn ni wọ́n ń pín ṣèbáwá là ń pín nǹkan wa yaktasu bi rahmatihi man yasha òun lọ́lọ́run tó wá ń lò ń bì bima yawadu alladhina kafaru min ahlil kitabi walal mushrikina àwọn yahudi kò wù wọ́n àtàwọn òṣèbọ ni an yunazzala aleikum min khayri pé kọ́lọ́hún sọ nǹkan tó dáa ju tọ̀dọ̀ àwọn lọ kó wá sọ kalẹ̀ sọ́dọ̀ yín torí alukuraani yẹn ni mireku tó lágbára jù wọ́n ní wallahu yaktasu bi rahmatihi man yasha ọlọ́run ló sì máa ṣe ẹni báwọn lẹ́ṣà wallahu dhul fadlil azim torí pé ọlọ́run lọ́ba tó ní ọlá ọlọ́run wa ní kuraani yẹn la fi kún gbogbo òfin wọn ntàwọn afáwa ń sọ ni pé ṣe làwọn òfin ní kuraani yẹn ń para wọn rẹ́ wàláàlì tí òfin Mósè dé ó pa òfin Abrahamu rẹ́ òfin Ìsá dé ayé ò rí i pé Mósè ọ̀pá ẹ̀ ò lè ṣe nǹkan kan mọ́ bẹ́ẹ̀ bá rí ọ̀pá musa lọ́ bá ní ọ̀pá musa rè ìwọ lọ́ fi ná odò ó rí pé odò ò ní làsí méjì àmàlù kùránì kò sáà tí o ti lè dá tá yóò fi parẹ́ tó o bá mọ bí wọ́n ti lò ìwé tọ́lọ̀ ń sọ yìí pé tí wọ́n láwọn anzalna adal kùránì ala jabalin la ra'aytahu khashi'an mutasaddi'a àwọn tí ọlọ́run bá fún ní ìmọ̀ rẹ̀ bá ti lò kódà tó bá gbé lórí òkè òkè ò fọ́ ìtumọ̀ rẹ̀ ni pé téèyàn bá ṣègbéraga alukur'an lè sọ ọ́ dẹni rilẹ̀ lànàbí fi sọ pé inna hadha alukur'an yarufa'u bihi aqwaman wa yada'u bihi akharin ìwé yóò máa gbé àwọn kan ga yóò máa rí àwọn kan lẹ̀ torí pé àwọn kan ó lọ ọ̀nẹ̀ lára rẹ̀ nígbà tí wọ́n bá gbọ́ yé àwọn kan ó sì ga lára rẹ̀ ìwé yóò máa gbé wọn ga torí pé tó bá dàlí kíyàmá ọlọ́run ó sọ yí pé ó yá ẹ máa ka kùránì ibi bó o bá ti ń kà á nípò rẹ ó máa ga sínú àlìjẹ́nà ibi tó o bá dúró sínú nípò rẹ mọ́ ṣé wọ́n ní kó wá ka àdìs. ọlọ́wọ́ ni máa ń sakú mi àyà tí n tó ń dùn wọ́n ni pé àmì tọ́lọ́ ń fọwọ́ ànábì wọn kò kọjá àsìkò wọn kò wúlò fún wọn mọ́ tọ́lẹ̀ máa ń sakú mi àyà tí àwọn ọlọ́wọ́ à nípa àmì kan nínú àmì tàwọn ànábì ọlọ́run àwọn ònsìn hà tàbí ká sọ ọ́ di ń ta fà sẹ́yìn tí ò ṣiṣẹ́ mọ́ lẹ́yìn tẹ́ni tó ti di lọ ọlọ́ni náà ti ibi khayri minha á wà á mú èyí tó dáa ju èyí tó ṣáájú yẹn lọ á ó ha tàbí ń ó rí i pé nínú mírèkù Musa ó fẹ́ jọ ti Isa mi ò gbogbo nínú mírèkù wọ́n ju Musa Isa. Ibrahim sínú iná wọ́n ju Musa sínú odò wọ́n gbé e sínú àpótí sori pé ń fẹ́ máa jọra wọn mú Isa padà òun náà rìnrìn àjò Musa náà ṣe kíni nígbà tọrọ kan fẹ́ pa wá kán má pa Ibrahim ló gbé dé Palestine kán má pa Musa ló gbóhùn náà dé Màdíyánà sórí pé àwọn iṣẹ́ ìyanu wọn nínú kó dáa ju kíkan dáa jù kọ lọ tàbí kó máa jọra wọn. wọ́n fún Musa lọ́pàá ó lè sọ nǹkan ó lè sọ ọ̀pá dejò Ibrahim ò lè sọ ọ̀pá dejò wọ́n ní Musa máa tọwọ́ bá bíà ìmọ̀lẹ̀ ó sì máa jáde ńbẹ̀ musa lè fi ọ̀pá kan omi kó dẹ̀jẹ̀ ibrahim ò lè ṣe musa lè fi ọ̀pá kan omi kó là sí méjì ibrahim ò lè ṣe àmọ́ ó rí i pé ti musa yẹn ti tún ṣe kí ni ó ti ń lágbára ju tiẹ̀ lọ musa náà jí òkú dìde nígbà tí wọ́n fẹ́ mọ kú tó pa ẹnìkan tọ́lọ̀ ní kí wọ́n lọ́ọ́ pa màálù wọ́n da musa láàmú lórí màálù ọ tẹ̀sí ẹ mú ara màálù ni ẹ fi nẹni tó kú yẹn yóò jìde yóò sọ ẹni ó pa wọ́n sì ṣe bẹ́ẹ̀ Musa ń bá Ọlọ́run sọ̀rọ̀ tẹkìlímẹ́n ṣe là ń fún Ibrahim níwá àyí tó tún lálàá sori pé mírèkù Musa yẹn a nínú ẹ̀ tó fẹ́ jọ ti Ibrahim àwa a nínú ẹ̀ tó ju ti Ibrahim lọ mírèkù anabi Isa ó rí i pé Musa àwọn èèyàn béèrè pé kó fún àwọn lóúnjẹ látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run sì fún wọn lóúnjẹ nígbòóyá wọn ló sú àwọn àwọn tí Isa náà béèrè fóúnjẹ pé kọ́ Ọlọ́run sọ àwọn tó ń béèrè pé alimẹ́nu wa sàlùwà làwọn tí Musa béèrè tọ́lọ̀ Musa Musa padà ní atastabdiluna billadhi huwa atastabdiluna billadhi huwa adina bilẹ́dí wà xeyir alẹ́dí àdánbílẹ̀ ẹ fẹ́ fi nǹkan yẹpẹrẹ ẹ fẹ́ fi pààrọ̀ yìí tó da musa náà fún wọn ló ń jẹ látọ̀dọ̀ ọlọ́run sórí pé nàátì bìkọ́yìrì mìíràn àwọn mẹ́sìlẹ̀ á àmú yìí tí ó lágbára àbí kó máa ṣe kíni o kó máa jọra wọn. musa ẹ̀ńsá òun lajú afọ́jú ògbọ́. Oh, sọ pé Musa ò lajú afọ́jú isala èyí ń ti dàgbà ju ti Musa lọ Musa mú ẹyẹ yóò mọ ní amọ̀ yóò fẹ́ atẹ́gùn sí yóò sì máa fò lọ nífò ẹyẹ sọ pé Ibrahim ò ṣerú yìí àbí eh, Musa ó máa rí mírèkù wọn tí ó máa rí èyí tó jọra ó wàá máa rí èyí tó lágbára àmàlùkùrá ní òjò ìkankan torí àìmọ̀ kan ti ń dẹ̀ wọ́n láàmú yẹn ògbó bọ́lọ̀ ti sọ ni ntọ́lọ̀ ń pè ntọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ ìwé kò fún wọn lódìdí ìwé súúfù ló fún wọn intanet ń pè gbogbo òwe Musa òfin mẹ́wàá ní bẹ́ẹ̀mẹ́ ojú ewé márùn-ún ni lọ́lọ́run fi ní inna hadha la fi suhufin li'ula suhufi Ibrahima wa Musa sórí ẹnu tí mo kọ sí báyìí lọ́dọ̀ àwọn lárúbáwá ń pè ní kìtáàbù wàhálàlí súnfù ni bẹ́ẹ̀ sì rẹ odidi kìtáàbù rẹ so ọlọ́run máa ń lò ní kìtáàbù kó lè yé wọn anabi nìkan la wá fún ní alikitaabu látòkèdélẹ̀ tó kó gbogbo ń táwọn ní sínú òfin tá a fún Musa kèé ṣe gbogbo ẹ̀ la fún Isa kèé ṣe gbogbo ẹ̀ la fún. Fun suleimanu kí wọ́n gbé ọlá fún dáúdà ok jẹ́ ká wo mírẹ́kù anabi dáúdù anabi dáúdù lè fi ọwọ́ rọrin kó máa rọ̀ lọ́wọ́ ẹ̀ suleimanu òun ọlọ́run wá fún un lágbára ayé náà lè kọ́tọ́rì ni òun ó da góòdì ilẹ̀ báyìí tí ó máa ṣàn bí omi bí odò. bàbá àtọ̀ ń lo iná òun ò lo iná rárá sori pe titi ẹ̀yẹ́ tún ṣe kí ni ó lágbára ju ti bàbá rẹ̀ lọ bàbá rẹ̀ ń ṣàfọ̀mọ́ àwọn òkè ń ṣàfọ̀mọ́ tẹ̀lé àwọn ẹyẹ náà ń dárúkọ ọlọ́run tẹ̀lé bó ti ẹ̀ jáde pé àwọn kan fi tú àjẹ kì í ṣàjẹ́ ara àkọjá àlà nìyẹn kọ́lọ́n kó là wá mẹ́ ara àkọjá àlà tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oṣù fi ń gbà mí tọ́lọ́ ń bá sọ̀rọ̀ tọ́ irú kò túmọ̀ sí pé bóyá àjẹ́ ní ń wí ń ṣe dáúdà ń fi wọ́n pààyàn ni. ìyẹn fi hàn wípé àṣeyí ń fún bàbá rẹ̀ nígbà tí ó kan ti ọmọ ṣe ní góòdì báyìí tí ó dàbí omi tí ó sì dàbí odò ayé náà kọ́tìrì láfọ̀hún tí ó máa ṣàn báyìí bí omi tí wọ́n wá fi móòdì tí wọ́n fẹ́ bàbá ò rírú ẹ̀ ṣe nígbà ó dìgbà tọmọ ọmọ lè rìn inú atẹ́gùn ẹsẹ̀ ni bàbá fi ń rìn àwọn ẹyẹ ó da ọ̀nbrẹ́là bò pẹ̀lú yẹ wọn sori pé mírèkù tọmọ ti ń ṣe kí ni ojú ti bàbá lọ ó tún wá dà sí kó tọmọ ẹyẹ ń sọ̀rọ̀ ọmọ ń gbọ́ ẹyẹ ń sọ̀rọ̀ ọmọ ń gbọ́ àwúrẹ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ọmọ ń gbọ́ ọmọ lè sọ wípé ẹ lọ sí sábàyì ẹ lọ gbé àga wa láàrin kí n díjú kàlà mírèkù yẹn ó máa dàgbà jura wọn ẹ máa rí tí ó máa ṣe kíni tí ó jọra àmọ́ lọ́n ti wá sọ pé òjíṣẹ́ ọlọ́run ti ń bọ̀ yẹn o la yata'allamu al wala al-kitaba kò ní kọ́ bí wọ́n ti máa kọ́ kò ní kọ́ ní bí wọ́n ti máa kà ọlọ́run ó sọ ìwé kalẹ̀ fún yóò sì máa kọ́ yóò máa kà tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí àwọn ń retí pé ọ̀dọ̀ wọn ni kí nǹkan yẹn tún dé sí torí pé Mósè bíi kó ń jẹ́ pọ̀ òun ni ìyẹn lọ́kọ́lọ́ máa sọ fún wọn yìí pé ma yawaddu alladhina kafaru min ahlil kitab walal mushrikina an yunazzala alaykum min khairin àwọn yahudi àtàwọn òṣèbọ wọn àrò rere kalẹ̀ kó sọ̀ kalẹ̀ sọ́dọ̀ yín kí ni rere alukur'an tọ́pẹ́ ń tọ́ kalẹ̀ nìyẹn wọn fẹ́ kí n tó dáa jù tá a sọ yẹn kur'an ló dáa jù nínú iṣẹ́ ìyanu toró òun nìkan ni ó máa ṣẹ́kù ọ̀pá Musa ò sí mọ́ bẹ́ẹ̀ nìkan ló ń lọ́pàá Musa lọ́wọ́ irọ́ ní pa ẹni ó lọ fi náà odò irọ́ kò lè bá nǹkan kan mbẹ́ bẹ́ẹ̀ náà ni kó wá lọ fẹ́ lọ bìkan ò fẹ́ lọ mírẹ́kù Noah ò fẹ́ lọ ò lè rí ṣe mọ́ níjọ́ tí wọ́n ti kú ni mírẹ́kù yẹn náà ń kú ànábì kú mírẹ́kù tiẹ̀ nìkan ló kù kò wá ṣiṣẹ́ ìyanu ẹnìkan nù wọn. tọ́lọ́hún wa gbé sínú alukur'an kur'an náà sì láwọn iṣẹ́ ìyanu nínú tí ó máa jáde kẹ́ ẹ lè ni lára iṣẹ́ ìyanu tá a bá ń bẹ̀ náà ni kọ́lọ́hún abájẹ́ kó yí ànábì ní tẹ́nìkan ò mọ̀rí tẹ́lẹ̀ wípé nígbà tá a fẹ́ gba ẹ̀mí lẹ́nu ó padà wá ní ni amẹ́nẹ́tìbí ìbànú Israel ẹni táwọn Israel àgbàgbọ́ ẹ̀mí náà tọ́lọ́hún wá ń sọ fún wípé ah, ah, a àlànà ó ti kọjá kọ̀dé àsọyítà min kábùl ó ti yapa ọlọ́run sẹ́lẹ̀ ó balẹ̀ jẹ́ a máa ń tà àṣẹ fún ọ bó o tiẹ̀ gbà yẹn nùnà jí kàbí bàdàníkà àní jẹ́ kẹran ara rẹ ó jẹ́ gbogbo àwọn tó wọnú odò náà ló kú síbẹ̀ ara wọn jẹ síbẹ̀ ẹja jẹ wọn àmọ́ wọn nìkan kan ò ní ṣíọ́ àmẹ́lítà kú náà límọ́ ní kọ́lífà kàháyà tán kó lè máa jẹ́ mírẹ́kù àmì fáwọn tí ń bọ̀ wá lẹ́yìn mírèkù yẹn mírèkù Quran Quran is a miracle miraculous book ni mírèkù kan nìyẹn irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ sọ pé mírèkù yẹn wọ́n àtàṣe ẹ̀ mánu Quran ọlọ́run wa ni wọ́n hàn fẹ́ kí oore yẹn ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín ta ló dájú yẹn bẹ́ẹ̀ kẹ́ wallahu yaktasu man yashahu bi rahmati ọlọ́run ní máa ṣa ẹni tó ń lẹ́ṣà pẹ̀lú àánú rẹ̀ lọ́lọ́run fi ni ma nansakhu min ayatin àwọn ọlọ́run a kì í pa àmì kan rẹ́ nínú ìta a bá fún kanú àwọn ànábì ọlọ́run tánábì yẹn bá lọ nati bi khairin minha èyí tó bá dáa ju tànábì tó lọ yẹn lọ láàmú wá àwọn mìsìlíhà tàbí ká fún un nírú yìí tí ó jọ ẹ wo anabi zakaraya ntí wọn kàn fi dáa mọ ẹ wo ńgbà tó fẹ́ rí àmì lára ìyá tó bí ìyá anabi Isa wọn ní ká máa ju pàpà sínú omi pàpà tiẹ̀ ọlọ́run ni ó ṣe kò ń gẹ́ ó wá lọ gbọ́mọ sókè kótó dọ́dọ̀ rẹ̀ tẹ́nìkan ò lè débẹ̀ yóò bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ọmọ kókó yóò wá ní mi ní lákàá níbo ló ti rí lèyìí ọmọ mọ̀ dáhùn pé wà mí ní India bí ìyá tó bí ya yín sá ó sọ̀rọ̀ lórí bébì wo kàrámẹ̀ yẹn kìí ṣe jọ́tọ́ bí òun o àmọ́ ń jọ́ tí wọ́n bí sá ní sá sọ̀rọ̀ tí wọ́n bí sórí pé ó jọra wọn a ó mì ha tàbí kó jẹ́ dìde ẹ̀ kó súnmọ́ ọlọ́wà ni alámúyọ̀ alámú ṣé ìwọ fúnra ò mọ̀ ni pé anna Allah ala kulli shay'in qadir pé ọlọ́run ní agbára gbogbo nǹkan láti ṣe kùránì lọ́lọ́run fún ànábì gẹ́gẹ́ bíi mírèkù aláìmọ̀kan ni ó máa jiyàn sí ẹ lọ kéwú sí tẹ́ ẹ bá mọ ọkọ rẹ̀ kí n sọ fáyé káwọn tó wà ní yúròpù mọ̀ tọ́lá fa kan lọ amẹ́ríkà lòun náà ìyìn tó sì ń ṣe àfa yẹn ni pé ó ti kọ́ àwọn èèyàn láwọn ẹbú yẹn gan so wọ́n fẹ́ máa dáàbò ọlọ́run lọ́ba tó ní ìmọ̀ wàlọ́hìl azim afa kẹ́ńbẹ́ saudi ni wọ́n ti kéwù wọ́n sì jiná gan wọ́n ṣe ìtiraf wípé gbogbo ideology táwọn gbé wá èmi lọ́lọ́run lò ló fi gba lára wọn nígbà tí mò ń kóòtì nǹkan táwọn náà ń yẹ̀ wò táwọn ń rí gbé bẹ́ẹ̀ ni pé àwọn máa ń fẹ́ràn kí n máa tú Qur'an pé yóò máa dà bí ìgbà tí wọ́n ń tú àwọn spanner tí ò dáa kúrò lọ́pọ̀lọ́ èèyàn tí wọ́n ń gbé nǹkan míì sí tó sì lálàáfíà ẹ máa bá ṣe yín lọ èèyàn méjì ló sọ bẹ́ẹ̀ fún mi tí wọ́n sì kéwọ́n Saudi láwọn tí èyí ṣàfà yẹ̀bùyẹ̀bù ìyẹn fi hàn pé ṣé ìwọ wàá mẹ́ni wọ́n lọ́run ló lágbára gbogbo nǹkan ó gbé agbára dè sọ́dọ̀ rẹ ni sọmọ pé àyà tá a kà yìí suratul bakara ni àyà one oh five ìwọ wa bọ́ sínú one oh seven kó lè mọ̀ pé àfa yẹn ẹ̀ ní tẹlifíṣẹ́ ìnáwó jà ìlú murakkabun tó bá ń sọ pé total ignorance ló ń dàlámù ẹ̀ lè bá a sọ kó gba yóò kàn máa jiyàn náà ni ọlọ́run wa ni máa gbọ́ o ọlọ́run wa ń bi àwọn ọmọ ẹlẹ́yìn ànábì léèrè pé am turiduna an tas'alu rasulakum ǹjẹ́ yìí náà fẹ́ máa béèrè iṣẹ́ ìyanu lọ́dọ̀ òjíṣẹ́ yín kàmẹ́sù ilà musa min kabul báwọn yẹ̀wúdí náà ṣe ń da musa láàmú lánàá tí wọ́n ní kó máa ṣiṣẹ́ ìyanu fún wọn ọlọ́run wá wọ́n nu wọn pé man yatabaddal al-kufra man yatabaddal al-kufra ba'da al-iman bẹ́ẹ̀ bá torí pa nàbí òmu nǹkan mi ìwáyà tàṣà al-Qur'ani tẹ́ ẹ wá fi ìgbàgbọ́ lẹ̀ tẹ́ ẹ di káfìrí faqad dalla sawa asabil, sabil ẹni bá ṣe bẹ́ẹ̀ nu yín ti sọnù. So wọn ni wọn lànà bẹ̀rẹ̀ mímírẹ́ kù wa alọ́lọ́run ló ti sọnù tó a tẹ̀síwájú ń bẹ̀ nínú two fifty six ọ̀rọ̀ kan yìí náà ló ń sọ o torí pé tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ a máa yà sáwọn ọ̀rọ̀ mi ó ní tilika ayatullahi ṣe é ráwọn tá à ń kà fún iná alukurani àwọn èèyàn gangan ní mírèkù tọ́lọ́hún nàtìlúwà àlẹ́yìká bìlẹ̀ ákì táwọn ọlọ́wọ́n bá ń ṣàlàyé rẹ̀ fún wa nábì pẹ̀lú òtítọ́ innaka laminal torí pé nínú àwọn òjíṣẹ́ ọlọ́ni ọ àìmúṣẹ ìyanu tí ó máa jẹ́ ìta lè fojú rí wa kò yọ ẹ́ kó nù òjíṣẹ́ ọlọ́run àfọwọ́ni gold ṣogbọ́ ṣé o ti gbọ́. ó wá rí i pé anabiwa Muhammad nínú àdíìsù náà nínú Sunan Ibn Majah òun fúnra ẹ̀ wá sọ yìí pé iyyakum wa kathratal haditha àní ẹ ṣọ́ra o láti máa sọ fáwọn èèyàn káàkiri pé anabi sọ pé anabi sọ pé anabi sọ pé ẹ ṣọ́ra o kẹwàá jẹ kádìsí wa pọ̀ kó wa pọ̀ ju Kùránì lọ anabi kí wọn nílọ ó ní kán ṣọ́ra anabi wa ń sọ fún wọn wípé faman qala ẹni tó bá wá fẹ́ sọ̀rọ̀ nípa mi falyakulil haqqa aw sidqa òtítọ́ ni kó sọ kó sì sọ òdodo ṣé ó mọ ọ̀rọ̀ ọmọ wọn tó fi ń sọ bẹ́ẹ̀ ni torí pé ó mọ ọ̀rọ̀ mọ́ wọn ó mọ ọ̀rọ̀ mọ́ wọn kan tí o bá mọ ọ̀rọ̀ ṣó yẹ kó máa dáwọ́ tí wọn pé òótọ́ ni kẹ́ ẹ sọ o kẹ́ ẹ sì ṣòdodo ó wá ní wàmẹ́ ń ta kọ́ wálà aláyàmẹ́lẹ̀ akùn bí yẹn bá wá ń sọ nǹkan tí mi ò sọ tó wá ń lé mi ni mo wí ọ̀rọ̀ yìí náà ọlọ́run ló fà nẹ́bí ní kùránì pé láwọ́ ta kọ́ wálà àlẹ́ yìí náà tí wọn náà bá ń sọ kinní kan máa wá bàdàl àkọ́wìl àwọn ọ̀rọ̀ kan táwa ń pè lọ́rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì là á kàdí náà mí ní òbílí yẹ̀mí ni á jẹ́ wọn níyà o lànàbì ṣe kì wọ́n nílò igbe lẹ́tàkùtùbù àní síwájú Qur'an ẹ mọ́ kọ̀ǹkan lẹ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi yàtọ̀ sálù Qur'an àdìsí yẹn sì Muslim wọ́n á padà rọ àdìsù mi lẹ́yìn tá ànábì kú ó padà ṣàmójúkú o wọ́n á sọ pé ó nà sáka rẹ̀ ni wọ́n á lọ ṣe rúksọ̀ ni bọ́n ṣe ń gbé bẹ́ẹ̀ náà ń fi àdìsí pa kùránì rẹ̀ tẹ́ ẹ wá ń torí ẹ̀ sọ pé ní tí o bàbá yín ṣe rádaràda ni yóò wọná náà já tẹ̀síwájú yàtọ̀ sọ pé èyí tẹ́ ẹ lẹ́ gbọ́ nǹkan lára yẹn ẹ tí ì gbọ́ nǹkan o ó wà ní wípé tó o bá tún wá wọnú alukur'an nínú suratul ankabut ọlọ́ni ọlọ́run sọ fún anabi mbẹ́ naam ibẹ̀ yẹn mi ò tí ì nídìí ibẹ̀ yẹn wọ́n á jẹ́ àpadà sínú àdísù díẹ̀ ká tún lọ gbọ́ àwọn mythology ṣọ̀pá ti kà wọ́n àyà tó pọ̀ lánàá pé ọlọ́run tilẹ̀kùn làákàyè wọn pé wọ́n lè gbọ́ ibi tá a bá Kùránì dé lánàá pé ọlọ́run nìkan lọ́ba tó lè ṣerú ẹ̀mí ò lè ṣe é tó bá yẹ pé mo bá ní tẹ̀ ń béèrè ni ń fún yín naam alkufaru yẹtulubu nílẹ aya àwọn kèfèrí ń béèrè iṣẹ́ ìyanu lọ́wọ́ ẹ̀ já sáré lọ kánú àwọn iṣẹ́ ìyanu tí wọ́n tún pín fún gàá bó tiẹ̀ já sí pé a rí nǹkan kan nínú àmọ́jẹ́ ń sáré fún ẹ ní àyà kò sáré gbọ́ nínú suratul bakara quran two verse one eighteen to one nineteen ọlọ́ni wa qala alladhina la ya'lamuna àwọn aláìmọ̀ kan wọ́n ń sọ fáànẹ́bì pé lawla yukallimuna Allahu tó bá jásí pọ́lọ̀ ń bá lè bá wa náà sọ̀rọ̀ direct ṣùgbọ́n báwo sọ̀rọ̀ ó yà ní kó bá wa náà sọ̀rọ̀ tí o bá wa lè bá wa sọ̀rọ̀ àwọn tààtì iná ayàtá ní kó fún wa lámì kan kadhalika qala alladhina min qablihim ọlọ́run ní báwọn tí wọ́n ṣáájú náà ṣe wí nìyẹn o mithila qawli tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yìí tashabahati kulubuhum tó wá di pé ọkàn wọn wá dàrú wọn àmọ́ ibi táwọn ó yà sí mọ́ sọ́kàn àwa mùsùlùmí ò tí ì dàrú tá a mọ̀ bóyá àdìsù ni àbálùkùrù hàn níwèé tá a fi rán mọ̀ ọ́n mọ̀ mọ́ tá a fi wọn kẹgbẹ́ ara wọn túbọ̀ ní tọ́lọ̀ tó sọ kọ́lẹ̀ lẹ́dínà láyé àlàmùn àwọn aláìmọ̀ kan sọ pé láwùlẹ̀ àyùkà líbùnà lọ tó o bá lè ṣe kọ́lọ̀ tiẹ̀ kúkú bá wa sọ̀rọ̀ ìbọn bá wa sọ̀rọ̀ àwọn tá àti iná háyàtá tàbí kó fún wa lámì ẹyọ kan ọlọ́ni má da wọn lóhùn o kàdálíkà kọ́lẹ̀ lẹ́dínà min qablihim mithla qawlihim ṣòro àwọn tán ṣáájú wọn náà láyé àwọn ànábì ọlọ́run tó kù irú tí wọ́n ń sọ náà nìyí tàṣà bàhátì kùlùbùhùn ọkàn wọn ti jọra ògbọ́ ọkàn àwọn tí wọ́n gbà pa ànábì mú mírèkù wá pẹ̀lú ọkàn àwọn yẹ̀wúdí ọkàn kan náà ni wọ́n ní Kùránì ló sọ bẹ́ẹ̀ tàṣà bàhátì kùlùbùhùn torí pé lónìí a sì ń rí mùsùlùmí tó ń retí pé báwo lẹ́yìn sọ ànábì òṣìṣẹ́ ìyanu mi pé Kùránì nìkan ni ọlọ́run tàṣà bàhátì kùlùbùhùn ọkàn wọn ti jọra ọkàn kan náà ni wọn ní kọdìbà yandali ayati likawmi yukinun àwa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí à ń fọ́ wọn sí wẹ́wẹ́ fáwọn tí wọ́n láròjìlẹ̀ ni wá gbọ́ ìrẹ́ Muhammad inna arsalnaka bil haqq kùránì la fi rán o bashiran wa nadhira máa fún àwọn èèyàn níro máa kì wọ́n nílọ̀ azal kurhan èjì ní àmì rẹ̀ gbogbo ẹni tí mo sọ. Qur'anun anabi yìí ṣe torí pé ọlọ́run ti sọ rí sìn lánàá nínú súra tá a kà súra wa tá a kà nínú súra tu Bani Israil tọ́lọ̀ ni wà mẹ́mẹ́ nàánà ànúrísílà bìlẹ̀ àyàt bóyá fọ onígòlù ògbọ́ pé kò sí tẹ́mi ọlọ́run tá a ṣe kọ̀ tá a láàní fi àmì ránṣẹ́ sí Muhammad ó ní ìlà ànkà dábàbí yà awọ́lùn into náà ní pé àwọn tí wọ́n kọjá lọ nínú fifty nine nínú sura yẹn ló wà pé àwọn tí wọ́n kọjá lọ a fún wọn lámì wọ́n ń pè wọ́n ní rọ́ni a sì má ìmọ̀ye àwọn àyà wa tọ́lọ̀ níta a bá fún wọn ma yushirukum idha ja'atuhum la yu'minun tọ́ba rí wọn nígbà ọgbọ́ àìmọye káfa yẹn dẹ̀ tún máa gbọ́ yẹn kó tún máa gbọ́ ọlọ́run lẹ́nu ó rò pé èmi lòún ń gbọ́ lẹ́nu èmi lóò rí ọlọ́run ni ò sì jẹ́ kó rí mi òun wo àdánwò tá a ní ni pé àwọn personality la fi ń gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tẹ́tí ń bolo ti ń bọ̀ ẹni tí ò jáde is not an international scholar is not a kinní kan ìyẹn làwọn kan máa ń lò ẹni tí ò ka ju secondary tí ó wà máa kọ̀rẹ́tì oní jamia ọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ aláìmọ̀kan kéèyàn máa sọrú ẹ̀ ó dà wọ jamia wo ni sheikh adama lọ tó fi kọ̀rẹ́ẹ̀tì gbogbo ayé jámíà wo ni Sheikh Adam lọ tó fi kọ̀rẹ́ẹ̀tì gbogbo ayé jámíà wo ló lọ àfa àti gbogbo wa fẹ́ kúlé lórí lónìí Ibnu Taymiya jámíà wo ló lọ ṣé òun kọ́lẹ̀ yìí ń lò fún rẹ́fẹ́rẹ́nsì ni jámíà wo ló lọ ẹni tí ò lọ jámíà lẹ́ ń lò àṣì rẹ́fẹ́rẹ́nsì gbogbo àwọn àfáà tẹ́yìn ń lò lónìí èwo lọ jámíà nu wọn tá ń fọ̀rọ̀ wọn ṣẹ̀rí ṣèbọ́lọ̀ ń fún wọn nímọ̀ ni ó sì fún wọn lágbọ́yé àwọn máa fi tí ò jọra àwọn máa fi ó yẹ kẹ́ pé jámíà ní ni torí bàtà nàbí ò ti lọ ó yẹ kẹ́ tiẹ̀ sọ pé bí yàn bá gba pàápàá ò ìyẹn ń jẹ́ bẹ́ẹ̀ àyà kan la mú wá tó tún clear rẹ̀ tó bá tún wá wo suratul Baqara àyà one fifty one ọlọ́ni kàmá arsalna fikum rasulan minkum gẹ́gẹ́ báwo ọlọ́run abá ti rán òjíṣẹ́ kan nù yín yẹtìlú aleikum ayatina òun ni ó máa ka àwọn òfin wa fún yín àwọn òfin tí ń ka yẹn ìyanu nìyẹn ó rí i pé ayé eléyìí ti ń sọ mí tó ń kó báwọn nìyẹn o torí pé Ọlọ́run lo aya aya aya aya wàláàhí lọ́dọ̀ lárúbáwá aya nǹkan márùn ni wọ́n máa ń lò fún wọ́n máa ń lò fún alihukumu ìdájọ́ wọ́n máa ń lò fún àlámà àmì ni wọ́n fi ní ayatul mọ̀nàfíkì sàlásùn àmì mẹ́ta lẹ́ẹ̀fi dá mọ̀nàfíkì mọ̀ wọ́n máa ń lò fún àmì wọ́n máa ń lò fún mọ̀jísà wọ́n máa ń lò fún alwaz ìkìlọ̀ wọ́n dẹ̀ máa ń lò fún àkàm ìdájọ́ mi rò pé nínú èdè lárúbáwá wọ́n máa ń lò bẹ́ẹ̀ sòyẹ́lẹ́ pé táwọn bá ti wá fi gbogbo àyà yẹn tú mireku tozi tó awọn pé àwọn abòmí ń bẹ ọlọ́run ò gbà á lérò pé mírèkù nǹkan mi ló ń sọ ó ń sọ ìdájọ́ ó ń sọ o àmì ni ó lèkà omi yá làmúnà fáwọn tó bá fẹ́ mọ̀ tí wọ́n sì mọ̀ kùránì yẹn mírèkù ni gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ́nu ẹ̀ mírèkù ni wọ́n torí pé kò sí ń tẹ́ ẹ dájú rẹ̀ kọ́ tọ́lọ́hún ò naam wá tún wá gbọ́ mi tó o bá bá mi lọ sínú súrọ́tùl bákàrà aya two fifty two ọlọ́ni tilika ayatullahi àti kàyẹ́lẹ̀ kan tó bá lọ wo suratul baqara ninety nine ó ní walaqad anzalna ilayka ayatin bayyinatin máa gbọ́ o àwọn ọlọ́run a ti sọ ọ́ kalẹ̀ fún wa nẹ́bì ayatin bayyinatin àwọn òfin àwọn àkìlọ̀ tó fojú hàn wa ma yakufuru biha illa al-fasikuna ẹnìkan ò ní kọ́ kalẹ̀ kó má gbà àfọ̀daràn tọ́lọ̀ ń bá pè yàn lọ́daràn fásik òbílẹ̀jẹ́ ẹnìyẹn fẹ́ ba nǹkan jẹ́ ni sọ̀pálùkùrá lè sọ pé òun sọ̀kalẹ̀ ìkànnì yìí tó bá wà lọ sínú suratul araf quran seven two oh two ọlọ́run tó wá ní wa idha ja'atuhum ayatun tí wọ́n bá wá rí máa gbọ́ o tí wọ́n bá rí àmì kan tí wọ́n bá rí àmì kan lọ́dọ̀ ànábì Musa ló ń sọ yẹn ìyẹn ti di mí àmì tó jásí pé kárìkà tá a lè fíìlì pé àmì eléyìí tá a máa fojú rí ọlọ́ni tí wọ́n bá wá rí àmì tá àmì kan bá dé bá wọn kọ́ọ́lù lánàáhùnmí náà wọ́n sọ pé a ní nígbàgbọ́ sí i àtànùtà mísílámà ùtíyà rúṣùlùlọ́hì àyàfi tí wọn náà ànábì Muhammad náà ti ẹ̀ ń báwí tí àmì táyà kan bá dé wá bá wọn ẹni pé tófin kan bá dé wọn mọ ní ànígbàgbọ́ àyàfi tí wọn náà bá lè ṣerú táwọn òjíṣẹ́ ṣe afa gold ṣe gbọ́ tí ọlọ́run bá sọ òfin kan kalẹ̀ fún ọlọ́run kùrán tó bá bá wọn sọ̀rọ̀ wọn wà máa sọ fáwọn nàbì pé lanùmínà ànígbà láyéláyé atanuhuta mísílà máa hu ti yàrá sùlù lọ́ọ̀hì àyàfi tí wọ́n bá fún ọ nírú tí wọ́n ń fáwọn òjíṣẹ́ tó kọjá rẹ̀ Kùránì ń sọ̀rọ̀ ọlọ́ni ń sọ̀rọ̀ mẹ́ o torí mẹ́ two oh two ló wà alhamdulilayi ẹ kò sí network ẹ ok má bínú Suratul An'am ló wà aya one two four tètè bá ń fi sí èyí tó bá sì já sí pé mo wí náà kí n yá tètè correct yẹ sáwọn tá a wí sókè sí i wọ́n lọ alihamudulilayi eléyìí inú suratul an'am kan mo ló wà one kí ni mo pè one two ṣé one two five one two six ni one two six two four ló wà soturi yẹn náà tó bá wà lọ ka suratul an'am aya thirty seven suratu yunus aya ẹlẹ́ẹ̀ ẹ̀ ṣe àyà àyà mọ́kànlélógún suratu rad lọ́ka àyà twenty nine suratu lànà bákan náà lọ́ka àyà kẹfà one oh nine gbogbo àwọn àyà yìí ló máa rí mẹ́ẹ̀. wá gbọ́ngbà tọ́lọ̀ wá fẹ́ júwe alukuraani fún wọn pé ṣé wọn mọ kuraani lámìnì ọlọ́run wá ń sọ fún wọn pé wàláwọ́ anna kuraani ṣe rálukuraani kódà suyi láti bí hil jibalu tí wọ́n bá gbé e sórí òkè o gbọ́ tí wọ́n fi sọ pé kó kè wálẹ̀ àwọn kú tààtì bí ìlà àrùdù tàbí tí wọ́n fi sọ yìí pé wọ́n fẹ́ gé ilẹ̀ èèyàn fẹ́ rìnrìn àjò ó sì fẹ́ débẹ̀ láì jẹ́ pé rìn yẹn máa pẹ́ ìyẹn lọ́lọ́run lò fún Musa nígbà tó fẹ́ rìn kú tààtì bí ìlà àrùdù ibi tó jì ọlọ́run ó kalẹ̀ yẹn yóò sì rìn bíi pé kò jì ɲɛnama pɛ nkana ko aw kò lima bi hilimaw ta tàbí tí wọ́n bá lo kuraani láti fi bá òkú sọ̀rọ̀ ọlọ́ni balil amúru jẹ̀míyà gbogbo àṣẹ yẹn lọ́lọ́wọ́ mọ̀ múṣẹ. o gbọ́ balilahil amúru jẹ̀míyà gbogbo àṣẹ yẹn lọ́lọ́wọ́ mọ̀ pa. àwọn tàná wọ́n ṣe rí iṣẹ́ bẹ́ẹ̀ ní pé ká lè mọ̀ pé mírèkù làlùkùrọ̀ hàn ọlọ́run tún sọ bẹ́ẹ̀ so káwá kú ombẹ jẹ́ káwá sáré mú àwọn àhàdísù wá torí pé a máa fẹ́ pé díẹ̀ lálẹ́ yìí torí pé àbọ̀ sọ́la ẹlòmíì nǹkan mi ni ó kàn máa ṣe wá ṣe wọn pé o ti gbọ́ àyà táwọn àyà yìí ń dìklẹ̀ wípé a fún Muhammad ní àwọn tán jásí pé à ń pè ní mu'jizatun adiyatul khariqa bí irú mílẹ̀kù táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa ní ó sọ kíní kan dóko ó sọ kíní kan ẹnìkan òkúta ń sálámẹ̀ sí irọ́ lẹ̀ ń pa kùránì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ ẹ wá wo ẹ wá wo àyà tá a dì náà ìbò ti pọ̀ tó nítorí àdísù bukhari àdísù muslim àdísù tirimidi àdísù bunumaja ọ̀rọ̀ àwọn èèyàn adẹ̀dí káfìrí ọlọ́run sì ni máa yóò jáde ìlú bihayatina ilalẹ̀dínà káfàrú ẹnìkan ò ní tako kùránì àyàfi kó jásí pé nìyẹn ti di káfìrí ó ń bí díà lẹ́ ń rí ẹ̀yin ò rí pé káfíìrì lẹ́yìn wọ́n ń kó ti kùránì ẹnìkan sọ pé òun máa ka nínú àdìs àdìsí dìbò wá a máa gbọ́ jẹ́ asáré báwọn máwọn àdìsù kan wá káwọn asáré tún lọ ka àdìsù kí wọn náà tún wá gbọ́ kò tún wá gbọ́ pé ṣé àdìsù èyí àdìsù lápè yìí ọlọ́run kò síjú a ayé ah, adé pọ̀ ńlẹ̀ ẹnjìníà ayé àpọ̀ ńlẹ̀ wallahi láàdín àyà pọ̀ ńlẹ̀ ọlọ́run kò ṣíjú àánú wà kódà nínú tafsir al-Baydawi bẹ́ẹ̀ yẹn bá kà á àfa àsopé fala dalilun fil ibara àyà káwa ń bi táfa ni kò sí ìtọ́ka kan nínú ọ̀rọ̀ yẹn lìtìyáni muhammadin bi mujiza pé ọlọ́run fa nàbí muhammad ní mujiza aw bi ibaratin ukhra tàbọ̀rọ̀ mi nọ̀rọ̀ anna hayati bayyinatil warda táwọn máa fi sọ pé àwọn àyà ti ń bàyìnà tí ntọ́lọ́ wọn bá ń sọ yẹn tó a máa sọ pé mírèkù ló ń tọ́ka sí ó ní kàmá bayanna sàlífà gẹ́gẹ́ bá ti ṣe sọ kọjá laysa illa kò sí nǹkan mi tá a lè pé kọjá bẹ́ẹ̀ áyàwó làfa àmú wa nínú súrátù sọ́fì Quran sixty one ayé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni falamma ja'ahum bil bayyinati nígbà tá a nàbí dé wá bá wọn pẹ̀lú alukur'an kọ́ọ̀lù àdá sihirun mubinun wọ́n ní ìdánló ìdánló gbé wá torí pé èyí tí èyí ṣe dán lọ́dọ̀ wọn ni kó kó mú mírẹ́kù míì wá wọ́n rí yíhun sí mírẹ́kù so ìyẹn lọ bẹ́ẹ̀ ọlọ́run tó wá sọ fún ànẹ́bì nínú súrátù sọ́ọ̀dì bá mi wò Quran thirty eight verse four ó ní wàá jìbú ó sì ń jẹ́ yàlẹ́nu fún wọn bóyá jẹ́ yàlẹ́nu fáwọn onígóòlì pé à ń já àhún múndìrú mímíhún pẹ́ẹ́nìkan dẹ̀dẹ̀ ó kàn jólùkì lọ ni kò mú mílẹ̀kù wá. wà kọ́ọ̀dà lè káfíìrú náà làwọn káfíìrú pé àdásá irú nǹkan dáàbò òpò ìdán ni irọ́ ní ń pa ẹni tó ní kò sí mílẹ̀kù pé kùránì ní mílẹ̀kù. tó bá lọ ka súra súratul Aqaf Aqaf Quran forty six verse seven ọlọ́ni wà idha tutila alayhim ayatuna bayyinatin tó bá wá ka àwọn àwọn òfin wa àwọn ìkìlọ̀ wa tó fojú wọ̀nyí qala alladhina kafaru lil haqqi àwọn tí wọ́n kọtọ́ lọ́wọ́ ó máa sọ fal Qur'an wọ́n máa ṣe kèfèrí pẹ̀lú Qur'ani kafaru lil haqqi àwọn kèfèrí tó yẹ pé wọ́n gba Qur'ani gbọ́ làmájá àhún nígbà tálù Qur'ani yẹn wá dé ní tí wọ́n sọ ni pé hadha sirrun mubin ìwíkúwí làfa yìí ń wí sọ pé ntọ́ sọ fún wa náà ní sìn nìyẹn ó ń tú ìsìn Kùránì ni láyé ń sọ ní dán. ìtọ́lọ̀ dẹ̀ ń pè níbi làákì ń bẹ̀ yẹn náà ni àyàtú àdáàd àwọn àyà yẹn ní kankan àwọn wáàsí ìkìlọ̀ yẹn ní kankan wọ́n jẹ́ asáré wọnú àdìsí àwọn àlùkùránì yìí tó wá jẹ́ àwo nǹkan tó ń ṣẹlẹ̀ wá jẹ́ a máa ẹ̀rà Imam Bukhari ẹ̀rà Imam Bukhari two fifty six al lẹ́yìn tá nàbì ṣe ìjira ká nàbì dẹ̀ tó ṣe ìjira ànàbì ti wà ní age gini age fifty three wá bá ń yọ fifty three fi kún two fifty six ó ti lé ní three hundred léyìí tó fi hàn pé ẹ́ra Bukhari sí ànábì lẹ́yìn three hundred years tí ànábì tá ànábì ti dé ni tó ti bí tàbí tó ti gbé e dìde káṣá mú muslim ẹ̀rà rẹ̀ two sixty one àlejiri léyìí tó fi hàn pé òun tún dé ṣáájú bọ̀ ó dé lẹ́yìn rẹ̀ two sixty one two fifty six tirimidi two seventy nine abu dawud two seventy five anasai three oh five ibùdó mẹ́jà three seventy three àwọn ṣíyà náà wá ní àwọn ìwé tiwọn tó jẹ́ àwọn kútùbù ahadith nígbà táwọn èèyàn rí i pé wọ́n yọ gbogbo ọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn ahlul bayt kò sínú àwọn tíra yẹn ò gbọ́ tó rí i pé ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ahlul bayt ní ẹ̀ ní bá ọ̀rọ̀ hasan kó tó nǹkan ẹ̀ ní bá ti hussein kó tó nǹkan èyí tó bá yún títà Aisha ń bò mí wọ́n máa neglect ẹ̀ wọ́n lè nínú ilé lówà tó ń wo mírọ̀ pẹ̀lú ànábì tó ń tọ́ ojú sọ pé àdìsí yẹn wà ní Bukhari taisha ti Abu Hurairah yẹ ìyá ànábì tó yẹ ìyá ìyàwó rẹ̀ àwọn náà láwọn tíra tiwọn nínú tíra àdìsù tiwọn ni alikafi sunna ìyẹn dé ní tírí twenty nine wàmẹ́lá yasta àdìrú wuli kíbla. Tira àdìsí lọ́dọ̀ tiwọn Tiri eighty one àtàdìb lọ́dọ̀ tiwọn four sixty six wal istibisor lọ́dọ̀ wọn four oh six wanajil balaga four oh six kí wàá ló fà á tí ẹ tí ọ̀rọ̀ táwọn ṣíà àtọ̀nsúnà gbọ́lẹ́nu ànábì tó ń yàtọ̀ síra wọn tó sì jásí pé alukurani ò yàtọ̀ lọ́dọ̀ wọn ẹnu wọn amẹ́nu wọn yapa níbi ọ̀rọ̀ àdísù ìntòfàtẹ́ ni wọ́n fi kó ń bí ọ̀rọ̀ alukurani yìí pé wọ́n rí pé alukurani yẹn ó ní síkọ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ kò sí iyèméjì nù rẹ̀ àmọ́ ní kálukú wọn ṣe iyèméjì sádìsì ọ̀dọ̀ ṣíyà ṣíyà ṣe iyèméjì sádìsì ọ̀dọ̀ tiwọn náà torí àwọn rọ àdísù láti kàndẹ́mù ṣíyà ṣíyà náà rọ àdísù láti kàndẹ́mù àwọn náà ṣíyà rọ àdísù tí ó sọ̀pọ́tì àwọn sunna náà ń ro àdísù tí ó sọ̀pọ́tì àwọn náà lẹ́ẹ̀fì máa gbọ́ fọ́dílù Abubakar ọlá tí ń bẹ fábùbákiri fọ́dílù kìíní kan fọ́dílù kìíní kan ó wà máa ra ọlá fóníkálùkù ó máa ro àdísì fún. wájú àwo ń tá lè fi mọ̀ yìí gbé Imam Bukhari ń tí wọ́n sọ ń pa rẹ̀ kò lè rí bẹ́ẹ̀ wọ́n wá ní lásìkò Imam Bukhari yẹn wọ́n ní yakulu anahu òun fúnra rẹ̀ sọ yìí pé anahu jamaa ò gbọ́ miata alif hadithi wọ́n ló lóun kó one hundred thousand hadithi jọ tó sì yáa sí pé zọ́nù hùwà sọ yìí tó dáhùn lójú pé ó lálàáfíà one hundred thousand hadith lòun lòun kó jọ tó lálàáfíà o ẹ máa gbọ́ o kẹ́ ẹ lè máa pé irọ́ ni wọ́n pa. Imam muslim bukhari kan yẹn náà ó wá lóhun tó wá ní àdísù two hundred thousand tó já sí pé nínú àwọn àdísù yẹn o lamiyethik bisihati òun rí i pé kò lálàáfíà àmọ́ wàbáàdà alfas wàtàngib ọgọ́rùn kan one hundred thousand tí bukhari ló lálàáfíà tó dáhùn lójú yẹn nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n ń yẹ̀ wò wọ́n padà wá rí i pé gbogbo ní táwọn rí i pé lálàáfíà ń ó wá jẹ seven thousand two seventy five nínú hundred thousand. wàlámẹ̀ wùsì fàmílì almukarrar nígbà tí wọ́n tún wá pa repetition rẹ̀ pé kó má máa repeat kó má máa repeat àdìsí pé yóò repeat ẹ̀ ń bí ó lè fún ní báàbù mẹ́fà tádìsí yóò máa fi pọ̀ àdìsí mọ́ Bukhari ó four thousand kí ló ṣe hundred thousand tó kù tó lọ́wọ́ lálàáfíà ah, ẹ gbọ́ ó lóun ó lóun kó àdíìsù tó lálàáfíà hundred thousand jọ two hundred thousand tí ò lálàáfíà wọ́n sì lóun ní ìwé tó lálàáfíà jù àmọ́ ń gbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ìgbẹ́ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí i pé ó gbóhun tó lálàáfíà ń bẹ̀ seven thousand two seventy five ni àmọ́ ń gbà wọ́n rí i pé àdíìsì seven thousand yẹn náà repetition lójó tó bẹ́ẹ̀ wọ́n wá yọ repetition repetition kúrò ó wá kù four thousand nínú four thousand yẹn náà mo sọ fún wa rí Imam Bukhari sọ pé gbogbo ẹ̀ náà kọ́ ló tún lálàáfíà torí pé ẹ máa rí wọn tí wọ́n máa takora wọn nínú one thousand yẹn ló ń jẹ́ wàhálà wọn àtakò nísìnyí tí wọ́n takora wọn o nínú one thousand yẹn nínú àbí four thousand yẹn lẹ́ẹ̀tì rí wípé wọ́n nígbà tí Jibrilu fẹ́ mú ànábì lọ sọ́mọ̀ ó mọ wọ́ọ̀rẹ̀ dání báyìí wọ́n bára wọn ní sọ́mọ̀ keje nínú àdìsù kan yẹn náà Bukhari kan yẹn náà lẹ́ẹ̀tì rí pé wọ́n mú wọ́n gbé sórí ẹṣin ni wọ́n bá ń gun wọ́n kọ́kọ́ gun ẹṣin yẹn lọ sí Jerusalem nígbà wàá dé Jerusalem wọ́n páàkì ẹṣin yẹn síbẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wàá gun Akaba ìkan tiẹ̀ sọ pé ẹṣin yẹn wọ́n pa wọ́n so mọ́ta ànábì ṣe náfìlà ó kírun fáwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn ànábì Ọlọ́run wọn lọ pàdé rẹ̀ ní Jerusalem ó ṣẹ̀ṣẹ̀ wá gun ẹṣin yẹn lọ ó gun lọ sókè mẹ́ta nìyẹn tó yẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn contradiction ni ẹ tún wá máa rí nínú ọmọ four thousand yẹn náà ẹ máa rí contradictories láàrin wọn bákan náà tó bá wá wo àdìsù ti Bukhari nù. No ó wàá rí i pé taba bẹ̀rẹ̀ sí ní ìwò wọ́n ń takora Abu Dawud òun láti sí five hundred thousand lòun kó jọ àmọ́ ọgbọ́n tó ń fún rẹ padà gbà wọlé mbẹ̀ four thousand náà ni nínú four thousand yẹn náà láì tí ń rí àgbélẹ̀rọ là ń rí èyí tí ò lálàáfíà wàá jẹ́ asáré ká lára àwọn àwọn tíra tó wá kó àwọn ìtàn burúkú yìí àwọn mírèkù rọ yìí sínú ju jẹ́ ń dárúkọ wọn fún ọ jẹ́ n sáré kàkàn fún jẹ́ n sáré ka èyí fún ẹ kó wàá máa wo ohun tí wọ́n ń sọ nípa ànábì báwa là ń yẹpẹrẹ rẹ̀ báwọn àfa tí wọ́n gbé àdìsù yìí jáde ni wọ́n ní bàásà nàbí yorùbá àtẹ ilẹ̀ abi rafi wọ́n là nàbí ran àwọn gúrùpù kan lọ sí ọ̀dọ̀ abi rafi fadakọlẹ̀ aleyhi abdullahi ibn atik bẹ́ẹ̀ ta ulẹ̀ ìlànà abdullahi ọmọ atik yòòrú ló wá fi wọ inú ilé abi rafi wà wúwa náà imu ó ń sùn lọ́wọ́ fàkọ́tàlà ó bá pa yẹn pé wọ́n ń sọ pàànà bí irun àwọn káwọn ọlọ́pàá yàn àdìsí àwọn tẹ́rọ́rìsì rẹ o àdìsí àwọn tí wọ́n ń ṣe ìdáàmú rẹ o àwọn suicide ẹ dákun ànábì irun yàn kán lọ́ọ́ pààyàn ànábì gbé wọn dìde ṣàpè ẹwà àwọn tẹ́rọ́rìsì yẹn wọ́n máa plan ẹ̀ ń táwọn fẹ́ lọ pa wọ́n lọ ka mẹ́lẹ́ tọ́ba wa sọ pé tẹ́rọ́rìsì ni wa a máa bínú a ní ẹ̀kílẹ̀ tí ma gbẹ blasphemy ìkànlẹ̀ blasphemy ànábì sínú tíra yìí o wọ́n lá ànábì rán wọn lọ lọ́gànjọ́ òru pé kí wọ́n lọ́ọ́ pa àbí ráfìn wọ́n wá lẹ́ni tó wọlé ńjọ́ náà abdullahi ibùnà àti ìkíni òru ló wá wọlé ó sì bá a tó ń sùn fakọ̀tàlà òru ló bá pa fàkọ́lá abdullahi ibùnà àti ìkíni abdullahi ibùnà àti ìkíni tó wá fi ṣe fáàrí ó ní fàwádà tó sẹ́yìn fàfi bàtìní mọ́ kí dàwọ́ nù kún ẹ̀ ṣé dàwọ́ àlàyé ànábì kẹ́yìn lè mọ̀ pé rọ́ ni wọ́n ń pa mọ́mọ́ ọmọ ṣé ìdá wà láyé ànábì ó lóun kí ìdàbọ́ níkùn àtà akọ́dà fídárì tí mo fi rí pé ó jáde lẹ́yìn rẹ̀ báyìí fàárọ̀tù àní kọ̀tàtù mo rámà dájú pé mo pa fàjàltù àfitahul abuwaba mo á bẹ̀rẹ̀ sí ní ṣí àwọn ẹlẹ́kùn àtàǹtà àìtú ilà àdárajà tì tí mo fi wá débi kan fawadatu rijili fawakatu fi laylati makamara ngba mo fi gbé ẹsẹ̀ mi sókè báyìí ṣe ni mo já sínú òru òṣùpá tí mọ́lẹ̀ gbó ọ̀rọ̀ yìí wà nù yakunu fi mishkati limasabi tíra tó wà nìyẹn wọ́n wá ń béèrè pé sábàbù lùkú ìsìtìmáyì àdáríjì lóyún kọ́bọ̀ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o nígbà tó pa ẹ́ níyẹn tán tó wá ń ṣí àwọn ẹlẹ́gùn kó wọlé jáde ó nígbà tó ń fẹ́ jáde ṣàbó ń ṣílẹ̀kùn bọ̀ ni òun kàn jáde fílẹ̀ láti mọ̀kànmára ni nínú òru òṣùpá ojú òun wá ṣú ó ní fankásara ti sáàkì lójúgà ẹsẹ̀ òun bá kán ó ìtú abẹ ìmáàmà ẹni ẹsẹ̀ rẹ̀ kán ó wá lóun wá di ẹsẹ̀ yẹn pẹ̀lú láwàní ó láwàní di fàǹtọ̀lákùtù ilé àṣọ hábí mo ṣáà wọ́ mo wọ́ mo wọ́ mo dọ́dọ̀ àwọn tó kù tí wọ́n jọ̀rọ̀ wọn wá tu ilà nàbí fa àdásùtù àwa dọ́dọ̀ ànábì mo wá sọ fún tó ṣẹlẹ̀ ànábì wa ni umsu tirijilak ọ̀yà nù ẹsẹ̀ la ilaha illallah ó ní nígbà tó nù ẹsẹ̀ ni fanara filifosili taali akọ̀padàrí ẹ̀ máa yí tó ṣe <laughs> ó wá nù ẹsẹ̀ yẹn báyìí. wàá máa gbọ́ ní tí ló ṣẹlẹ̀ nù tán yẹn àfa mi ló wá sọ complete tíra kan nu tó wá lọ wo àfa wa ibnu hisham lára àwọn àtàwọn àfa gbé ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ni òun wá ń jẹ́ kó yí wa pé fi sírati arasul wabnu laathir nínú tan òjíṣẹ́ ọlọ́run ni tíra tiẹ̀ wọ́n ní ibnu laathir wàkátí burawda sọ́fà tíra mi tún yẹn náà wàfi kúlìn mọ̀kálà fatim àwọn ìtàn tọjọ mú wáyé ó dẹ̀ ń takora wọn ẹ máa gbọ́ fal wahid nígbà tí kan ó sọ wọn ni anna saqahu alladhi kasara wal akhar ìkan ní ẹsẹ̀ ẹ̀ ló kán nígbà tẹ́mi ìfẹ́ sọ nù tíra mi ìkan ní apá ẹ̀ ló kán nígbà tí kan fẹ́ sọ nù tíra tiẹ̀ ìkan ní balẹ̀ sọ́dìràwù ó láyẹ̀ àyẹ̀ ló ṣẹ́ ó wà ní pé kàmáfi ibùnú ìṣá wàbùnú làásìrì afa ibnu hisham àti ibnu lathir àwọn méjèèjì yẹn la yaskuru anna muhammadan shafa àwọn ò sọ pé ànábì wò sàn o wọ́n yà aṣàfi tiẹ̀ lọ bíi pé wọn ò lànàbì wò sàn o àwọn ò sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn tó kù wọ́n ṣàfi tiẹ̀ lọ síbi mírèkù ànábì àmọ́ gbogbo wọn ò fẹnu kò àmọ́ gbogbo wọn lẹ́nu wọn kò lórí wípé ẹni tí wọ́n lọ pa yẹn ń sùn lọ́wọ́ ànábì ló rán wọn kán lọ pa tó bá jásí pé ànábì bá lè ṣe mérekù kí ni òwò arán yàn kán lọ pa yàn ẹ wo tí wọ́n attribute tí wọ́n fún Muhammad fil adif. eléyìí làwọn terrorists àwọn terrorist, ń lò ẹni táwọn bá rí pé àwọn ò gba tiẹ̀ ó ń takò àwọn àwọn lè rán èèyàn kan lọ pa irú yẹn la ideology táwọn alùwàbíyà ni wọ́n lò ní mamlaka ìkan nìyẹn o ṣé eléyìí da níròyìn ànábì bẹ́ẹ̀ nìkan bá wá sọ eléyìí má nàbì tó bá dáná bí kíní kan ẹ lò blasphemy ẹ wà ní ká lọ pa ó tún wá rí àwọn ẹgbẹ́ wa mi tó tún ta ẹ wọn pé a sọ̀rọ̀ ta lọ́la kan lánàá nígbà tẹ́mi ó bá sọ tiẹ̀ yóò yàtọ̀ jẹ́ kí n tó sáré lọ jábìrì ni wọ́n ló ló gba èyí wá wọ́n ló ń gbẹ́gbẹ́ àwọn èèyàn ní yomul ìdẹ́bíà àmọ́ níwájú ànẹ́bí báyìí ríkúà kan ń bẹ níwájú rẹ̀ akérègbè fatawa dọ́ àmì hà ànẹ́bí fi ṣàlùwàlá níbo ṣàlùwàlá tán súnmọ́ akíbalà náà sùn náà wà o làwọn yẹn bá kọjú sí kọlu lẹ́yìn sẹ́yìn dáná mẹ́rin tàwa dàwọ́ bí wà ní ṣìrà wọ́n lá àlómi tá a fi ṣàlùwàlá àlómi tá a mú illa ma fi rikiwati àyàfẹ́ ni tó wà nù akèrègbè rẹ̀ wọn wọn lànà nàbí bá gbé lẹ̀ síwájú báyìí fàjàlá lè máa hayà fúru min bayni asabi'i ló ń bá bẹ̀rẹ̀ sí ní yọ fúrúrúrúrú nínú ọmọ kan nàbí ti ń bọ́ sínú abọ́ yẹn bó ṣe ń bọ́ síbẹ̀ yẹn ó ní fàṣàrí bùnà wátàwà dáná adẹ̀ ṣàlùwàlá adẹ̀ mumi wọn wá sọ fún jábìrù pé mélòó ni ó ń la òkú nàmí àtàlìfì mo ṣe mistake lánàá ó ní tá a bá pé mi ata alifin hundred thousand o gbọ́ àmọ́ títà náà bá gbọ́ o èyí títà náà yẹn wí yẹn òun ò fi alifin sí ìyẹn ní hundred and fifteen àmọ́ ní bíi nísìn làókùnà mi ata alifin tá a bá pé hundred thousand làkàfáànà yóò tó wa nbí tó mi yẹn pọ̀ dé ànàmọ́ kùnà hamsa ashara miya ama etuwa edugbo nti yẹn sọ ama hamsa ashara ní àníwá sogbo nkawa ó jẹ́ ọgọ́rùn kan àti mẹ́ẹ̀ẹ́dógún mi ò ṣe mistake so nínú ẹgbà wa mi òun sọ pé òǹkà wọn mẹ́rìnlá ìkànnì mẹ́ẹ̀ẹ́dógún ní one thousand àbí fourteen four àbí one thousand four hundred ìkan ní one thousand five hundred ẹgbàá kan ní one thousand three hundred ẹgbàá kan ní one thousand six hundred ẹgbàá kan ní one thousand seven hundred lọ́dọ̀ Ibn Abbas òun ní one thousand five twenty five ẹ wọ́n yẹ ẹ wọ́n yẹ kó bá Islam fún wa àwọn ọ̀tá Islam wa ní òpùrọ́ nìyí ṣe ẹ mọye èèyàn ti ń bẹ́ ń bẹ́ ìkágbẹ́gbà wa wa ó ní one thousand four hundred nígbà tẹ́mi fẹ́ gba tiẹ̀ wa ó ní one thousand four hundred èmi gba tiẹ̀ ó ní one thousand five hundred nínú àdìsí tìmí ìyẹn ní one thousand <laughs> three hundred ìkan ní one thousand six hundred ìkan ní one thousand seven hundred ìkan ní one thousand five twenty five Imam Bukhari sì gba ọ̀rọ̀ yìí wá ìkáyà yìí bìtìláfin pẹ̀lú bó ṣe ya para wọn yìí náà anil barahi bun azib lọ́dọ̀ barahi wa mazib ó ní kunna ma'a rasulillah a wà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run arba asharamiya a jẹ́ ọgọ́rùn kan àti mẹ́rìnlá mẹ́rìnlá ló ń pè ní yaomel udebia wàlí udebia bírùn fanasa àná àbágbá o àwọn tí wọ́n ẹtúbọ àwọn tí wọ́n sọ pé ànábì omi ń sun jáde lọmọka rẹ̀ ni o wọ́n ní udebia yẹn kọ̀ǹga kan ní bẹ́ńbẹ́ o ìgbà táwọn kan sọ wọn lákèrè gbé wa wájú ànábì bẹ́ẹ̀ bírùlì udebia ń bẹ o kọ̀ǹga wà ń bẹ fanasa àná ha falamina turuku fi akọtọrata kànga yẹn a ti fa omi inú ẹ̀ tán omi inú ẹ̀ yẹn ti wá lọlẹ̀ kò sómi ń bẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ló wá dé tí fa ata ha lànàbì wá dé bẹ́ẹ̀ fàjálásà aláṣẹ fìrì ha ló wá ní ó wá dúró ni súnmọ̀dà ábì ìnáhìn ló wá gbé abọ́ kan mi mẹ́hìn nínú omi ṣẹ́gẹ́tì mi sìn ó mú abọ́ kan fi bomi fatawa dọ̀ ó ṣàlùwàlà ó sì yọnu wada wọn lọ wá bẹlẹ ọsùn mọ sọba òfìà tẹgẹ jùmísì wọn lọ wá dà sínú ẹ wọn lọ nípa dàhùn hùsà àtàn ẹ filẹ fún wákàtí kan èyí wòye ṣe mírèkù torí pé àwa náà tí kànga wa tómi bá lọ lẹ́nu ẹ a lọ gbé ẹ sókè díẹ̀ a wà filẹ wọn á ní kàn filẹ fún ẹbí wákàtí kan omi yìí ó dẹ̀ máa sún padà kódà táwọn bá gbẹ ẹ lè jẹ́rìí sí nílẹ̀ Yorùbá yìí irọ́ là ń pa má nẹ́bí jọ yìí wọ́n ní fàárùwà o àǹfùsà wọ́n bá fúnra wọn lómi pẹ̀lú nǹkan gún wọn tí wọ́n fi lọ Imam Bukhari ló gbélé ìwá àti mẹ́rẹ́gù tá nẹ́bí ò sì fún tọ́lọ́hún ò fà nẹ́bí ní mẹ́rẹ́gù já tún yẹn. kànga fún rẹ̀ tí ń bá ń lọlẹ̀ tá a bá filẹ̀ fún wákàtí kan èèyàn one hundred thousand lè bọ̀ mí wọ́n lè pọn mí mẹ́ kàn sì mú tómi yẹn bá ti lọlẹ̀ tó bá ti ṣe sùúrù fún yóò wá kí wàá ní mírèkù nù èyí o wàá gbọ́ ti ìtàn ìtàn igi tó ń tẹríba fún ànábì àtàwọn òkúta tí wọ́n ń sálámẹ̀ sí kàyínà anjabir òun ló wá ń sọ yí pé kọ́ọ̀là sírìnàmà rasulillah ó là bá ànábì rìn àtàna zẹlẹnẹwà àdíyàn tá a fi dé àyè ibì kan òfin ha àyè ibi tá à ń sọ yìí orúkọ ẹ nìyẹn fàdáhàbà rasulullah yaqdi hajatahu anabi wa lọ ó fẹ́ lọ gbọ̀nsẹ̀ ó ti fi wọ́n lẹ̀ ó ní fàlàmì yàrá ṣe yá ń yẹ anabi wa ni tó lè fi kọ́fà ara rẹ̀ ó wá ní wa idha shajaratayn bìṣáàtì ìlúwàdì ó lámà wọn igi méjì kan bẹ́ẹ̀ tó wà nínú ọgbun yẹn nínú agiju yẹn fàǹtọ́lá karasu yẹn ilá hídà ha lànà bí bá lọ di kanú gíw fàákọ́tà bí kùsùn mi náà sọ̀ ni ha ló bá mú ẹ̀ka kanú ẹ̀ka rẹ̀ ló bá ní nkọ́dì nkọ́dì aláyà ó yá má bọ̀ kó wá bò mí bí idinila pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run fàǹkọ́dà ti máa wò kàlìbáyìnrì ló bá tẹrí ba fún báyìí bí ìgbà tí ràkúnmí tó bọ́ tó tó tó tó fẹ́ gùn tó bọ́ yí wa tó ń tẹ̀lé ẹni tó fẹ́ gùn ata ata ṣàjàrà ó kọ̀rọ̀ lànà bá tún lọ di igi kejì ló bá ti mu ló bá ní nǹkan di ìlàyà ọyá máa bọ̀ lọ́dọ̀ mi fankọ́dà tí máa hù kàtàlíkà làwọn méjì bá wá bá ata ìdá kánà bí nísfì tó fi wá dá ní méjì má bí má bẹ́yìn náà láàrin ẹ̀tọ́ wá bu àná bìmọ́lẹ̀. ó ní fàlítà máa ta wọn wá bu à ń bẹ́ẹ̀ wọn lè dìde ó ní fajalastu hadisu nafsi ẹni tó wà níbi kan tó dúró òun ní òun wá ń bára òun sọ bí a kí ló ń ṣẹlẹ̀ ó ní fa anati mi ní làfitata mo kàn wò díẹ̀ báyìí n bá rojíṣẹ́ ọlọ́run ti ń bọ̀ ní àwọn igi méjì yẹn ìfitara kọ́ náà bá tó sọ̀rọ̀ àwọn lẹ̀ lóní kálukú bá lọ dúró imam muslim ló gbà yí wa o tún wá wò mí nínú àdìsù wọn náà wọ́n ní anna rajulan kana yaktubu linnabi wọ́n ní arákùnrin kan máa kọ́ ọ máa ń bá nàbí kọ kuraani kalẹ̀ fartadda anil islam ló bá sọ pé òun ò ṣe islam mọ́ walahika bil mushriki ló bá lọ darapọ̀ máa òun ò ṣe bọ́ faqala nabiyyu sallallahu alayhi wa sallam innal ardo la taqbalahu innal ardo la taqbalahu pé orílẹ̀ ò lè gbà ilẹ̀ ò lè ṣe kíni ilẹ̀ ò ní gbà fa akhbarani abu talha anahu atẹlẹ arudọlẹti mẹta ti fi pe ẹni yẹn wà lọ ọlú bi tó lọ kú sí fàwájáda human ni wọn bá rí lẹdí pé wọn ń sin tó bá ti ń sin yóò máa padà síta láyé ṣe farao làwọn yẹn bá bá yí pé òkú ẹ ò sí nù lẹ ló bá wà lórí ilẹ̀ wọn wá ń béèrè lọ́wọ́ pé máa ṣe àánú hàdà. Kilo ló ṣe arákùnrin yìí faqalu dafannahu mirara wọn láì mọ iye ìgbà làwọn ti sin falam takbalhul ardu ilẹ̀ ògbà ẹ wá dákun tẹ bá bí àwọn àfa léèrè pé kí lorúkọ arákùnrin náà ẹ lè rorúkọ èèyàn méje tẹ́lẹ̀ ní lágbájá ni tàmẹ̀dú ni làkàṣègbè ni wọn àmọ́ kọ́ńtọ̀ kán ní orúkọ kan. jábìrì bùnú abdullahi ó ní ká ti mímbàrí ànábì tó ń ké bí ìkókó ó ní káàdì nàbí ìdá àkàtọ̀bà ó lá nàbì tó bá ṣe kútúbà lọ́wọ́ ìstánàdà ilà jíde ìnákìlà wọn ló máa ń fara ti ẹ̀ka ọ̀pẹ kan min sawari almasjid níbi inú mọ́ṣáláṣí tí ó fara ti gẹ́gẹ́ bí mímbàrí falamma suni alahul mímbàrí àmọ́ ńgbà tí wọ́n padà wá ṣe mímbàrí fún fastawa alayhi ànábì wa ń ṣe mọ̀ tó ti ṣe mímbàrí fún òun wá gun orí mímbàrí yẹn fasọ́hátì nàkàlà ní kíní ẹ̀ka ọ̀pẹ yẹn ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo alẹ́tì kánà yaktubu yín dà tó yẹ pé orí ẹ̀ ló ti ń ṣe kútúbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàkádàtì tẹ́ǹṣìkù tó fi di pé ó fẹ́ ya tó ń ké fanazala nàbí yú sallallahu alayhi wa sallam hata akhoda fadọmọ wala nabi wa bole, anabi wa gbé mara báyìí bí ọmọ fadọmọ ilé ó fa mara fàjà aláti tẹ hinu haninu sọbi ló wá ń gbin bí ìgbà tó ma wo kó ń gbin má nàbí láyà gbogbo wọn lọ́jọ́ ń rí tó ń yasku ìyẹn bi, pé bí ọmọ tá à ń yuskitu atastakọ́ra bí ìgbà tá ànábi ń bẹ́ kó má ké mọ́ má ké wa ń sọ fún wọn ah bakati alama kanati tasma amina dikir ṣẹlẹ àwọn àrántí Ọlọ́run tó ti máa ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ló ń jó máa ké rawahul Bukhari Imam Bukhari ló gbà wá. Ah, ah. eléyìí wọ́n gbà wá látẹnu àlì àbí wọ́n ti parọ́ ọmọ náà ni wọ́n ní kúntùmọ anabi ibi maka ó lóun wà pẹ̀lú anabi ní maka fàkàràjìnà fìbáàdìnà wà yíyà làwọn aṣáà lọ sáwọn agbègbè kan wọ́n ní farmers takbẹ́lẹ̀ hu jábàlónú ànábì ò ní pàdé òkè kan wàlẹ̀ ṣẹ́jàrùn tàbí kó pàdé igi kan ṣé gíwà mọ́kà lójú ayé ànábì tó bá máa rí ibi tí ó ti rí igi bóyá àwọn igi èso tí ò dẹ̀ ń ṣe àwọn igi eléwé nǹkan yẹn ọlọ́dẹ níbi ìwádìí kiri dídarí nǹkan ló pè é ń dàbẹ̀ ìdíkàlẹ̀ màá ra àpáta ló kún gbogbo bẹ̀ kò sí igi ń bẹ̀. bóyá tó bá jáde tó rìn lọ tó kúrò ní náírà mẹ́ka gangan ó ní àwọn ànábì ò kọjá lára òkè kan tàbí igi kan illa wa huwa yakulu asalaamu alayka ya rasulallah àfi kọ́ ma ní asalaamu alayka ya rasulallah tó bá ti ń kọjá lára òkè wọ́n mọ̀ sálámà sí tó bá ń kọjá lára igi wọ́n mọ̀ sálámà sí gbogbo wọn mọ̀ sálámà sí. rawahu tirimidi wa darimi afa tirimidi àti darimi ló gbà wá látẹnu ọmọ àbáàsì náà ó ní anamọ́ra àtàn jahati bíbélì ńlá ha ilà rasulillah ó lárábìnrin kan gbé ọmọ rẹ̀ wá bójúṣe ọlọ́run ló bá ní inabni bihi jununun anabi tí wọ́n wẹ̀rẹ̀ sàn kí ọmọ mi yí o ti yá wẹ̀rẹ̀ o wà innahu la yakhudahu inda qadahina wa asha'ina ó máa ń kì í mọ́lẹ̀ nígbà tá a bá ń jẹun àárọ̀ àti talẹ́ wọn lànà ibi wàá fọwọ́ paláyà sẹ̀kẹ́ tí Boko Haram fún ọlọ́pàá wọ́n dá ló bá bẹ̀rẹ̀ lọ́hùn kí ló wá padà ṣẹlẹ̀ wọ́n ní lọ́mọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní pọ àwọn nǹkan kan jáde bí òkúta dúdú yes ah àwọn òkúta yẹn wá ń rìn lọ <laughs> ó pọ̀ ọ́ lẹ̀ òkúta yẹn wá yes ah òkúta yẹn wá ń ló wá ń lọ bóyá ń pọ̀ ọ́ lẹ̀ báyìí òkúta yẹn ń lọ rọwáhù dárì mi lẹ́nu ọmọ umaru ó ní kúnnà máa nàbí yìí fi sẹ́fàrí àwọn àpẹ̀lẹ́ ànàbí nínú àjò kan fọ akibala arabiyun laadi Lárúbáwá kan bá pàdé falamma dana ngbà wá súnmọ́ ànábì faqala lahu rasulullah tashhadu an la ilaha illallah wahda ṣe o gbà pé ẹni tó mẹsìn Ọlọ́run nìkan ni la sharika la kò sẹ́lómi o sì gbà pé Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ẹni yẹn wá ń sọ fana pé wa man yashhad ala ma taqul talẹ́ntì ó máa jẹ́rìí sí tó ń wí faqala hadhihi salma fada'aha rasulullah. وهو بشات الوادي مع الضوء فأكبلتي تخد الأرض حتى قامت بين يدي فاستشهد ثلاثا كما قال كما قال ثم رجعت إلى منبتها رواه الدارين أني يصبر لجوء النبي مواري بي سلمة ó wà nínú aginjù wọ́n wá ń ròyìn mọ́kà bíi pé inú ugbó ni o gbọ́ dẹ́sàtì sí níbẹ̀ wọ́n níyẹn wá bẹ̀rẹ̀ sí ní wọ́bọ̀ ń bọ̀ ń bọ̀ tó fi déwájú ànábì báyìí níbo wá déwájú ànábì lọ́ba ní ashadu an la ilaha illallah ashadu an la ilaha illallah ashadu an la ilaha illallah ló sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ náà ló wólulẹ̀ níwájú ànábì yíyún igi wólulẹ̀ níwájú ẹ̀ ìyẹn náà máa ka níwájú pé já atiru àṣìjáàrú tó wá forí kanlẹ̀ fún ó ní súnmọ́rájà àti lẹ́yìn yẹn ló tún padà síbi tó ti wù ibi tí díẹ̀ wá yẹn ó padà síbẹ̀ rọ̀wáwù dárì mi ẹ̀dá kí la fẹ́ mú lára ẹ̀. Ibnu Abbas náà tún sọ fún wa pé Larubawa kan náà tún wá bójúṣe Ọlọ́run ó ń bi anabi lè pe bíbá arifu anaka nabiyyun kí la fẹ́ fi mọ̀ pa anabi Ọlọ́run ni ọ́ ó ní inda autu adal asku min ina innakhala sori tí n bá pe ẹ̀ka tó wà lára ọ̀pẹ yẹn yashadu anni rasulullah yóò sọ̀rọ̀ yóò máa jẹ́rìí pé mi lè jíṣẹ́ Ọlọ́run fadaahu lànàbí bá pè yanzilu min annakhala bẹ́ẹ̀ ó dẹ̀ bọ́lẹ̀ lórí ọ̀pẹ ni ata sakata tó fi jábọ́ ìyẹn kíní bọ́ǹsì ọ̀pẹ o ó fi wá jábọ́ tó wá sọ́dọ̀ ànábì ànábì àní ayélujára padà fàáda lẹ́nu yẹn bá gba islam ẹ máa gbọ́ nítorí sọ rọ̀wáhù tìrìmìtì wá sọ a ah, ó sì tún pè lálàáfíà ṣé kàkà díẹ̀ sí i <laughs> àyè báwo èyí ni àṣà kà díẹ̀ sí i Eh? mi ò gbọ́ so jẹ́ jẹ́ ká jẹ́ ká ka ẹyọ lamma kharaja Muhammad ila Taif wọ́n nígbà tá Ànábì jáde lọ sí Taifa fa idha anabi sahaba Ànábì ni òun wá rí ẹ̀ṣújò tó ṣú qad azallatni ó ti bò mí mọ́lẹ̀ fa nazartu ilayha mo wá wo ẹ̀ṣújò ni fa idha fiya Jibrilun mo wá rí Jibrilu mẹ́ ní Jibrilu tó wà nù Bukhari àti Muslim pé ẹ̀ẹ̀mejì l'Ànábì rí la ye àkọ́kọ́ wọn là nẹ́bi sọ pé níjọ́ tó kọ́kọ́ wá bá mi ní gàrà hìrà ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí mò ń lọ tí mo gbọ́ ohùn farafatu basari tí mo gbójú mi sókè fàyídà huwa bílẹ̀ ní jaha níbi hìrà ló bá tún di ẹni tí ó wá bá mi ní hìrà yẹn ìyẹn ni yá ayọ́ àlùmúdàfírù yá ayọ́ àlùmùzẹ́mìl ló tún fi sáré lọlé ó sáwọn aláwọ̀kọ́ yá ayú al-muzammil ẹlẹ́ẹ̀kejì yá ayú al-mudaththir ìyẹn ló bí kí Khadija wá mú jáde ìyẹn làwọn àfa kan fi gbà yí pé rárá Ikira kọ́ ló kọ́kọ́ sọ̀kalẹ̀ fún anabi. àwọn nǹkan ẹnu tó sì kò ibi táwọn ẹnu àwọn èèyàn kò sí jù náà ni pé Ikra ni ṣe wọn ó ń sá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ pé màláìkà tó ti sọ ìkírà fún un níjọ́sí yẹn ni kò yẹ kó tún sá mọ́ àwọn kan gbà yí pé muzamil muzamil yẹn ti sọ kalẹ̀ tó ti sá lọ kó tó wá di pé alama wo bìlì wá yìí tá a fi wá yìí yẹn nù ní wá tá a mọ̀ wá tí ò ní dẹ́rù bá mọ́ wọ́n ti fara hàn lẹ́ẹ̀mejì ó sì sá lọ ìkírà máa nábì ó rí i pé yá ayú alimuzammil wọ́n ń pè kó ṣe dáwà ni yá ayú alimudathir wọ́n pè kó ṣe dáwà ni ìkìrá wọ́n pè kó ṣe dáwà wọ́n kọ́kọ́ gbé dáwà fún wọ́n wá sọ ní tí ó ma fi dáwà fún ìkìrá bísímì rabbika alladhi khalaqa tá a bá fi náà yíyà yẹn wò á rí i pé méjèèjì yẹn ti wá ṣáájú mọ́ọ̀ká àbẹ́yìí táwọn àfa lọ lórí ẹ̀jù náà ní pé ìkìrá yẹn ni ká lórí yìí o wọ́n wá ní fa jibirilu jibirilu wá ló bá di Jibril ní tọ́ífà ló bá ní kọ́lá inna Allah qad sami'a qawla qawmik ọlọ́run ti gbọ́ táwọn èèyàn rẹ̀ ń wí wa ma raddu alayk àti dídá padà tí wọ́n dá ọ padà qad ba'atha Allahu ilayka malakal jibal ọlọ́run ti ó ti fàyè lẹ̀ pé màláìka ti ń pàṣẹ fọ́kèrè lítà amúra obi mashid sọ pé kó ṣe ń tó fẹ́ bóyá kó yálù wọn fanadani malaku aljibal malaika tó wà lára òkè bá pè mí fasalama alayya ló sálámà sí mi thumma qala ya muhammad ló bá ní ìrẹ muhammad inna allaha qad sami'a qawla qawmik ó ti gbọ́ ọ̀rọ̀ burúkú táwọn èèyàn sọ sí ọ wa ma raddu alayk àti dídá padà tí wọ́n dá ọ padà tí wọ́n dá ọ̀rọ̀ ẹnu wa ana malakul jibal èmi ni malaika òkè qad ba'athani ilayk rabbuk ọlọ́wọ́n bá ti rán ọ sí mi lítà amúra ní ibi amòrè pàmí láṣẹ ìṣíta ayin yakurujú lọ́hùn min asilabihin má yà abudu kódà tó o bá fẹ́ pé kọ́lọ̀ ń bẹ́ẹ̀ yọ àwọn tí ó mọ ẹ̀sìn lọ́hùn kó nu wọn tí wọn nípa nǹkan mi kù jẹ́ ká wá fi bẹ́ẹ̀ lẹ̀ lára àwọn àwọn míìsì yẹn làwọn eléyìí wá já padà sínú alukur'an bá mi lọ sínú alukur'an kò tún wá gbọ́ ntọ́lọ́wọ́n bá ń sọ mbẹ́ suratul ankabuti eléyìí gan weapons ńlá ni bẹ́yìn ò bá ti wá gbà á ẹ ti mọ̀ wípé kò lè mọ̀nà mọ́ àfààní ọlọ́run alẹ́ ankabutu sixty nine verse fifty to fifty one wá gbọ́ ń tọ́lọ̀ ń wá sọ mẹ́ ọlọ́run kó bá mi ṣe dáadáa fáfọ́ òní gold ọlọ́run ní wàkálù àwọn kèfèrí ń sọ wípé nígbà tí wọ́n rí pé ànábì ọ̀rá mi kan mú wa ìyàtọ̀ sálù kùránì tí wọ́n ń rí lọ́wọ́ ẹ̀ wọ́n wá ní lawla unzila alayhi ayatun min rabbihi tó bá jásí pé ọlọ́mọba lè sọ àmì kan kalẹ̀ fún ìyanu kan ẹyọ kan péré ọ̀pọ̀ ti bèrè tó pọ̀ látọ̀dọ̀ ọba rẹ̀ ọlọ́ni kúl sọ fún wọn pé innamal ayatu inda Allahi lọ sọ fún wọn pé èyí tó dájú ni pé àwọn àmì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run mírèkù pọ̀ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ wa iná máa ná nàdírù mùbínú àmẹ́mi tẹ́ ẹ rí nàdírù ni mí olùkìlọ̀ mùbínú tó fara hàn wọn àfi wílé kùrọ̀ mi ọlọ́run wa ní bá mi sọ fún wọn pé àwa lẹ́mu yẹ kí fìhín ṣé kò tí tó wọn àfọ onígóòlì ṣé kò tí tó wọn ọlọ́ni àwa lẹ́mu yẹ kí fìhín ṣé kò tí tó fún wọn níṣẹ́ yanu àná anzali na alẹ́ yìí ká alikitaba àbí ṣé bẹ́ẹ̀ náà ni o ò gbé jáde ni nígbà tí mo ti mo sọ chapter fún ẹ nísìnyí uh, chapter sixty nine verse fifty fifty one ẹlòmíì lè dé kólóhùn ti lọ wò kólóhùn ò bá ń bẹ àbí kí ni sábà yìí ọlọ́run sọ yìí pé wọ́n ń bi ànábì léèrè pé ṣó ti rí ọlọ́run kí ló pé fifty fifty one mọ bá mi wọlé lawla unzila alayhi ayatun min rabbihi tó bá yẹ pé wọn bá tiẹ̀ sọ àmì ẹyọ ọ̀kan kalẹ̀ kó tiẹ̀ má jù bá nílọ ọlọ́ni kúlí bá mi fún wọn lẹ́sìn pé innamal ayatu inda Allahi àwọn iṣẹ́ ìyanu ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tó pọ̀ àmọ́ sọ fún wọn pé wá innama ana nadhirun mubinu amẹ́mi tẹ́ ẹ rí olùkìlọ̀ ni mí tó sì fojú wọn mi èso mírèkù Ọlọ́run wá ní sọ fún wọn pé awalam yakfihim ṣé kò tíì tó wọn anna anzalina alayka likitaba àbí anna anzalina alayka pé a ti sọ̀kalẹ̀ fún ọ bámi wo tẹ́tì bámi wo tẹ́tì dako ẹ kò sí o báwo bámi yan tí a gàbú tiẹ̀ yín o mọ Kùránì wò ládánwò tó wà mí Suratul Ankabuti ni mo wí. O yóò lè jẹ́ pé mo ṣe mistake mẹ́ suratul ankabut suratul ankabut ló wà ẹbí kì í ṣòun mo fẹ́ wí nù báwo bá já kẹsàrè ó kì í ṣòun kì í ṣòun èyí tí ankabut ni yòtìlá àléyìn mí náà fi dàlíkà mo ti sọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìnìún yẹn já pọ̀ ni mo ti sọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kì í jẹ́ kí n sáré wo nọ́mbẹ̀. báwo bá mi wo bá mi wo yutila alayhim wa dhikra liqaumin yu'minuna suratul ankabut ló máa wà engineer suratul ankabut ló wà kí lankabut ẹ mọ chapter ankabut suratul ankabut twenty nine ẹ mo lọ fi so get me mo lọ fi Lárúbáwá kọ 29 na suratul ankabut chapter 29 verse 50 51 Ati yanjú èyí o kó lè máa bá àjókòó ti kùránì ni àjókòó ti ni ọlọ́run wá ń jẹ́ kó máa yé pé wà ká lu wọ́n ń sọ fánìlẹ́bì pé lẹ́wọ̀lẹ́ unzila alayhi ayatun tó bá yẹ pé wọ́n bá lè sọ iṣẹ́ ìyanu ẹyọ kankan lẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọba rẹ̀ wá ń sọ pé kúlí innamal ayatun inda Allahi bá ń sọ fún wọn pé àwọn iṣẹ́ ìyanu pọ̀ lọ́dọ̀ ọlọ́run wa innama ana nadhirun mubinu amẹ́mitẹ́rì olùkìlọ̀ ní mí tó fojú hàn wọn àrán mi ń ṣe mí lẹ́kù ọlọ́run tó wá ní sọ fún wọn pé awalam yakfihim ṣé kò tí ì tó wọn àná anzalina alayka kìtàbà wà mẹ́ àná anzalina alayka kìtàbà pé mo sọ alukurani kalẹ̀ fún ọ bóyá eléyìí lè tó fáfọ́ ngold ò gbọ́ tẹ́lẹ̀ yìí ò bá ti wá tó ẹ fàfà lẹ̀ kò ní nǹkan kan tó fẹ́ gbọ́ mọ́ ọlọ́ni awa alámúyẹ kìfì yín ṣé kò tí ì tó fún wọn ni àná anzalna aleikẹ́lì kìtàbà pé mo sọ alukurani kalẹ̀ mo fún wọn níwèé torí pé mi ò fáwọn kan rí ní odidi ìwé rí ọpọ́n ọ̀làná fún Musa lódìwé torí pé ó bínú fọ́ ni náà padà lọ kó sínú ojú ewé ojú ewé mélòó ni ọlọ́ni iná àádára tó bá ń sọ pé ìwé ìwé kì í ṣe pé dídí ìwé ní ń wí làfi suhufi suhufu suhufu ojú sheet suhufi ibrahima wa musa kì í ṣe dídí ìwé oníṣe kò tó wọn bá a sọ alukurani kalẹ̀ fún ọ yutila alayhim tó wá ń kà á fún wọn tí wọ́n ń kà á fún wọn ọlọ́run iná fi dálìkà nínú èyí tó ń kà fún wọn ní kurani yẹn o la rahmatan ibẹ̀ làánú èmi ọlọ́run wà fún wa dhikra li qaumin yu'minun tí ó sì bẹ́ẹ̀ jẹ́ ìwé òfin àti ìwé ẹ̀kọ́ àti ìwé ìrántí fáwọn tí wọ́n bá jẹ́ ní ọlọ́run ìbéèrè wa rèé o kí wàá lóde tá a fa nàbì ní àmì tó ju kùránì lọ àkúsọ pálí kùránì yìí sàmì alámì ni ìyẹn la fi wá lọ sínú súrátù Bani Israila yẹn láfìgbẹ́ yẹn chapter seven verse fifty nine tẹ́ ń pè ní súrátù Isra wọ́n lọ́ni wàmẹ́ mana àná ànúsílẹ̀ abilẹ̀ àyàtì kí ló jẹ́ kí ló kọ̀ fáwọn ọlọ́run kí làwọn ọlọ́run torí ẹ̀ kọ̀ pé ànúsílẹ̀ abilẹ̀ àyàtì pé àní sọ àwọn àmì kalẹ̀ mọ́ pé àwọn àmì táwọn èèyàn máa rí pé ọ̀pá dejò ọ̀pá digbá ọ̀pá ṣe kinní kan ó ní ilà ànkẹ́tà bábíyálẹ̀ awwaluna bí i ṣe pé nítorí pé àwọn tí wọ́n ṣáájú ta nẹ́bì lọ gbogbo àmì tá a mú wá pátá ni wọ́n pè nírọ́ ẹ máa wo fìlà ọ̀nà náà gbogbo àti wọn bá mú àmì kan wá yóò nírọ́ ni wọ́n lọ bẹ Musa wọ́n tún pè nírọ́ wọ́n mú mi wá wọ́n tún pè nírọ́ tọ́lọ̀ fi wá pa wọ́n rí sẹ́dù wọ́n lọ ní wàá tẹ́yìn dẹ́sẹ̀ àmúdà nà kọ́tà mọ́bòṣẹ́ra àfi ràkúnmí báyìí amújáde fáwọn sàmúdá lọ́sàn gan fàzọ́là múbi àwọn sì pa ọlọ́ni mọ́nù sílùbílẹ̀ àyàtì illa takhwifa a ní mú àmì wá o nírú ìtẹ́ ń béèrè yẹn àyàfi tá a bá ṣe tán àti pa àwọn èèyàn rẹ torí pé àmì yẹn ni ó jẹ́ dẹ́rùbà pé lẹ́yìn eléyìí tẹ́ ẹ bá ṣe rádaràda ẹ lọ́nu. wá bá mi lọ sínú. Si suratul araf quran 7, verse two oh three ọlọ́ni wàyí dálám tààtì him ayatun tún wá gbọ́ ilé yìí sórí suratul araf quran 7, two oh three ẹ wàyí tati him bi ayatin nígbà tá nabi ò rí àmì kankan fún wọn máa gbọ́ mi o wa ìdá lẹ́m táàtì ọlọ́ni sọ̀rọ̀ ṣàpẹ́ tó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ní ìsìn ni pé níbo làfà yìí ti ń ráyà kúránì ṣe bá a ti ń ka látijọ́ yìí tí ẹ wá ṣe ń náà ṣe máa ń rò pé bóyá ó ń tú ìsì ẹ̀ ọlọ́ni wà ìdá lẹ́m táàtì yìí ń bi àyà tí nígbà ṣóhun náà ni nígbà tó wá di pé ànábì ò rí àmì kankan fún wọn tí wọ́n ń béèrè kọ́ọ̀lù ni wọ́n wá sọ fún wípé lawla ishtabaitaha ìwọ fúnra ẹ ṣe àmì tọ́lọ́hún ò bá fún ọ. a ah, ẹnjìnìà alukur'an alhamdulilahi rabbil alamin ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o má gbé alukur'an nínú ayé mi o má gbé àwọn ọ̀rọ̀ ilé mi lọ́wọ́ o gbọ́n tá alukur'an ń sọ táfà yẹn kunkun tó ń bá kur'an jà pé wọ́n ń yẹpẹrẹ ànábì ni ọlọ́ni wà yí dá má búlọ́ọ̀kù ẹnìkan kan má tiẹ̀ suspend ẹnìkan kẹlẹ́ ni. torí suspension yẹn ó lè jẹ́ bí tí ó ti gbọ́ òtítọ́ nílò tí ó suspended tó bá yẹ pé tèébù ni jó yóò lọ èébù máa dọ́là ni ó dọ́là fún Muhammad ẹni tí yóò bá fẹ́ kán bú òun kò lè lórí ire láyé kódà anabi gan ń ọlọ́ni wàyí bí nígbà tá ò wá rí mírèkù kankan fún wọn kọ́ọ̀lù náà wá gbé sórí pé láwo la ṣì tẹ́bẹ́ yìí ta ha ìwọ náà fúnra ẹ ṣe kán tọ́lọ́wọ̀n bá tiẹ̀ fún ẹ ẹ wá gbọ́ tọ́lọ́wọ̀n wá sọ fún wọn ọlọ́ni kúl ìnàmẹ́ atẹ́bẹ̀rù mẹ́ yúhà ìlẹ́yà èmi ò sọ fún wọn pé mi èé tẹ̀lé nǹkan kan yàtọ̀ sí ntọ́lọ́wọ̀n bá fi ránṣẹ́ sí mi pé mi ò tẹ̀lé nǹkan kan sí Al-Qur'an láti ń tó wá tọ́lọ̀ ń bá fi ránṣẹ́ mi látọ̀dọ̀ ọlọ́run èmi ò yí tẹ̀lé nǹkan kan ìní àtẹ́bẹ̀ ilá àbíwá mẹ́ ilá mẹ́ yúhá ìlà ìyá mi ò ní tẹ̀lé nǹkan kan yàtọ̀ sí ń tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí mi tó ń fi ránṣẹ́ sí mi látọ̀dọ̀ ọlọ́run ọba mi ó ti lóhun òbùn mi mi ò lè dá nǹkan kan ṣe ọlọ́run wá ní sọ fún wọn ádábà sọ ìrú mi rabbikum eléyìí gangan ni ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba yín ìmọ̀nà àwíjàre látọ̀dọ̀ ọlọ́run wàhúdán ibẹ̀ nìmọ̀nà wà wàràmẹ̀tún wàràmẹ̀tán ibẹ̀ làánú wà ràmẹ̀tún ibẹ̀ ló wà lìkàómi yòmínú fáwọn tí wọ́n bá fẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run ẹ má wà mérekù kiri mọ́ ẹ dákun ẹ wo àyà yìí ìwọ náà lọ gbé wo lọ́ọ́ kà á pé kí lọ́lọ́run ń sọ ń bẹ́ẹ̀ ọlọ́run ò fáńdà Muhammad alẹ́ yìí a máa pè wọlé dáadáa mi rò pé gbogbo engineer engineer ó délé ẹni ní thirty first engineer ó délé ẹ wàá rí i pé ní ìsìn àfẹni tí ò bá fẹ́ òtítọ́ tí ò sì fẹ́ gbódodo ni ó ìtumọ̀ ìjiyàn bó tiẹ̀ já sí pé àwọn onímọ̀ ní àjò ohun tí wọ́n ti ti ọpọlọ wọn nì torí pé àwọn àfa àwọn ò gbà á wọ́n sì ń fẹ́ kó máa já sí pé ń táyé ń ṣe lọ láàmì àṣe ọlọ́run o ṣíjú àánú wa kó o ṣe dáadáa fún wa kó o sì ràn wá lọ́wọ́ torí ẹni tí ò bá gbọ́ mi yé torí pé ẹnìkan bá mi sọ̀rọ̀ lónìí kò gbé o kò gbọ́rọ̀ tí wọ́n sọ yé ẹni yẹn rò pé mo ní wọ́n fún wa ní five million rárá o mo ní àfáà kan àfáà sáfẹ́jọ kọ́lẹ̀ ń pè òun ló ń sọ ń gbà tọrọ èmi àti àfáà manipulétọ̀ yìí ṣẹlẹ̀ ló wá ní ah, aláìmọ̀kànlá mubaraku òun mọ̀ kéwù jùlọ ìyẹn ló bí làbáyíká di christ yẹn nínú pẹ́á ah, àfa àti wa ó da sọ́bi tó bá wà màá gbé ẹ wá nàìjíríà between twenty four hours ntí ó bá ná mi màá dẹ̀ five million kalẹ̀ tó o bá lè dìfì tiẹ̀ máa mú lọ ẹ gbọ́ ìntàfà wínú kì í ṣe wípé wọ́n fún wa ní five million àdéhùn tí wọ́n ṣe ló kọ́ iléeṣẹ́ wọn ni pé wọ́n mọ àwọn náà máa ṣe dátà fún wa ráútà méjìlá ń lò bóde yẹ pé èyí tí wọ́n sọ yẹn kò ní káńtà lò lóṣù mẹ́ta yẹn náà alhamdulilayi pé àwọn ẹlòmíì náà tọ́lọ́ wọn bá ṣàánú wọ́n mọ̀ support torí pé njọ́ mi ń ta expect pé yóò tán yóò tán but alhamdulilayi bí tí wọ́n bá dé yẹn ọlọ́mọdé àwọn padà sẹ́yìn iléeṣẹ́ wọn ò sì ní jóná ṣẹ̀gẹ́ tìmí ní sikọ́lọ́ kó ṣe dáadáa fún wa wọ́n tún wá láwọn ó fún wa ní jambu mẹ́wàá mo ṣe mistake pé ní twenty ṣẹ̀gẹ́tì mi nísìn tó bá sì di Ramadan wọ́n máa fún wa ní bá gíláàsì márùn ká máa fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn jẹ̀mọ́ lọ́dọ̀ wa àtàwọn èèyàn wa so wọ́n sì láwọn ó máa fẹ́mi náà lówó má jẹ́ ń bẹ́ yẹn sáìsì ẹran yẹn kó tóbi o kó má lọ́ọ́ máa ròyìn pé ẹni yẹn ẹni ọlọ́ọ̀ni wọn iléeṣẹ́ wọn ọlọ́run ní jó bàjẹ́ kò sí ní jóná so inshallah a ṣètò orúkọ iléeṣẹ́ yẹn táwọn ẹnjìnìá gbé síbẹ̀ yẹn tí àdúró mọ̀ ọ̀rọ̀ jù lórí wọn na ẹ rí i pé alukurani ti yanjú ẹ ẹlòmíì ò mẹ́ni tí wọ́n ń pè ní mubaraku ò gbọ́ àwọn tí wọ́n mọ̀ mí ẹ lọ bá àwọn láàrẹ̀ àwọn yẹn ti bú mi sẹ́yìn sẹ́yìn rí kọ́lọ́n tó wá ní kán gbà kílẹ̀ ni ń wí tí wọ́n wí kàtàkàtà yìí òun kàn máa fi ń ṣe fáàrí ọlọ́nkọ́ bá mi síjú àánú o torí mi èé kọ́ èébú mi ò sì ní fi wù ọ́ mi ò sì ní gbé e sójú ẹrú ọlọ́nkàn bẹ ní junction yìí yẹn náà jágbéjágbé yẹn gbogbo àní ọmọ bùnmi tá a bá sì rà àjọ kíra dáadáa torí pé n tó ń ṣe yẹn ò dín orí ọlọ́run nínú ayé mi kú o tèmi ni pé mò ń lọ bí tí mò lọ mi ò ní padà ìwọ kọ́ ló rán mi ń ṣe ọba tó rán mi rán mi ó wá ní òyìn ṣe أما كلهم كوشي ده بابا مدير المركز ولا ما أشجوا عنوه اللهم يا من شفيت أيوب وكشفت دور يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح عجزت عن النبي بسبب المرض اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله ليلوري آه ولكل روح عجزت عن النبي بسبب المرض ربي أري ثم عود ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإلاف إن أعطينا فاتقى بسم الله الرحمن الرحيم لقد جاءكم الرسول من أنفسكم أما من قالوا فإن تولوا فقل رسول الله لا إله إلا هو علي توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم قريش إلى فئم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف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 láfẹ́ kanlẹ̀ àmú twenty twenty á padà ṣàdúrà ẹ̀ kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa àmọ́ ká tó ṣe àdúrà a ṣàdúrà fún wa bàbá wa bàbá wa lóṣogbo bàbá àlùbáríkà bàbá adégbìtẹ́ ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n ọlọ́mọdé àwa wọn ti lára àwọn bàbá tí wọ́n fẹ́ràn dáadáa lára wa ni ọlọ́ba mi kódà àwọn sọ wípé forty years sẹ́yìn làwọn ti ń rí mi lójú oorun pé ẹnìkan ń bọ̀ wá jáde pẹ̀lú àlùkùránì níjọ́ tí wọ́n dẹ̀ rí mi lórí kíní lọ́dọ̀ rìsálà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá mi kódà lọ́bẹ̀ tá a lọ lọ́jọ́ mẹ́ta wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá sọ àlá pé àwọn ti lálá lágùn forty years sẹ́yìn tí wọ́n dárúkọ mi fáwọn pé kì í wá ṣẹ̀ kan wọ́n èyí sì ṣòpùrọ́ pé kódà àwọn rí i pé kùránì làwọn gbé dání mo wá ń ṣàlàyé kùránì yẹn tó wá ní ẹni yóò òun ni ó padà fi òye alukur'an yóò fi yáwó yẹn àwọn ni wọ́n sọ kì í ṣe mi wí wọ́n sì wà láyé bàbá wa Al-Bashir Adégbìtẹ́ àwọn ní ìmáàmù uh, ọlọ́jà ata ọjà ọba Central Mosque àwọn sì tún ní olórí àdúgbò tí wọ́n jẹ́ bíi baálẹ̀ àbólórútú níbẹ̀ ọlọ́mọba wa ṣíjú àánú wò wọ́n kó ṣe dáadáa fún wọn àbákan ah, náà afáwa Jamiu Labẹ́ka di Christ ọlọ́mọba wa ṣíjú àánú wò ọlọ́mọdé ó ṣubú ọlọ́mọba wa gbé e ga ọlọ́mọba wa ṣẹ́gun ọ̀tá fún bákan náà Abdulhakeem uh, ah, moradeyɔ afa wa eh, ibrahim badejo uh, ah, jamaludin abubakar uh, afa wa sa'idu kaka wa wọn pọ̀ bẹ́ẹ̀ aja rahmat rimi aja wa basira remilekun alaja alade bakari abawa odu Oduola, ọlá ọlọmọba bẹ ṣíjú àánú wọn bá wa ṣe dáadáa fún wọn akala fatai ọlọmọba wa ṣe dáadáa fún wọn wọn fẹ́ nìkan kan lẹ nínú wọn ajé àwẹsù aṣàdúrà fẹyìn náà ọ̀rọ̀ tiyín náà ò ní dàrú lọlá ilà afáwa labaika di christ Uh, Idris ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí ó bá wa ṣe dáadáa fún yín kó sì má fi yín lẹ́ngbà kankan àfáwà agboola uh, Shukurat Ọlákúnlé ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o ọlọ́mọba jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́lá ilaha illallah uh, bákan náà ni àfáwà Babátúndé Abdulwasi ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn náà bá ń gbọ́rọ̀ yín sẹ́sọ̀ àbúrò mi dáadáa ni bákan náà àfáàwà tọ́lání àwọn kọ́ orúkọ mi ni mo lọ ń kà àyàtúlá ni mo fẹ́ lọ pè àfáàwà ali olúwakẹ́mi adams ọlọ́mọba wa ṣe dáadáa fún yín bákan náà ni àfáàwà shitu hasan ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé taofik baba dáadáa kọ́lápọ̀ ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ọ̀la náà ó tún máa bọ̀ abdulmumin akin ibrahim ọlọ́mọba àgbàdúrà yín kò bọ̀ wa marufat adenike tajudeen ọlọ́mọba mi ṣíjú àánú àfa náà kódà nígbà míì àfa máa sẹ́ndì one thousand ṣẹ́gẹ́tì mi nísìn hmm. àfa sẹ́ndì kò ní ìwòkó kiri níbo ò jásí pé ti ń bẹ lọ́dọ̀ ẹnu hmm. nígbà míì ó lè sẹ́ndì two thousand ọlọ́dà kò mọ̀ jẹ́ káfa náà wá owó ti láéláé hmm. lọ́lá ilaha illallah ọlọ́mọ disappoint yẹ mọ disappoint yẹ nìkan kan wa gbogbo àwọn tá à ń ṣàdúrà fún yìí ọlọ́mọba àgbàdúrà wọn àbáwá lẹ́pẹ́ ọlọ́mọba àṣíjú àánú bàbá ìsúná yìí ọlọ́mọba àṣíjú dáadáa fún wọn mọ́ṣáláṣí tiwa náà tá à ń bá lọ lọ́wọ́ yìí ọlọ́mọbùkátà pọ̀ ń bẹ̀ ọlọ́mọ ẹ̀ bá wa ṣe ní rọrùn lọ́la la ilaha illallah insha allah ta'ala abádùrà yẹn bá ṣe ń lọ ojú òpó ti ṣí kalẹ̀ nọ́mbà tá a pè sí plus two three four nine zero triple nine four one two three four tí ó máa jẹ́ both whatsapp and àti direct calls kọ́lọ̀ kó dàkún kó ṣe é nírọ̀rùn fún wa kó sì ràn wá lọ́wọ́ so kọ́lọ̀ má ba dáadáa wa jẹ́ mo wá ń fi léyìí ṣàdúrà gbogbo wọn tó yẹ ká ṣàdúrà fún ọlọ́mọba àgbàdúrà wọn kó bá wa gbọ́rọ̀ wọn ṣe sọ gbogbo àwọn tí wọ́n ń dúró tètè ẹ sì dákun ẹ máa bá wa subscribe sórí YouTube wa ọlọ́wọ́n bá wa ṣe dáadáa fún yín gbogbo àwọn ọtọ́ ọlọ́run afáwa Lukman Seriki Abiola ọlọ́run bá mi ṣe dáadáa fáfá àná ọlọ́run dájú àdánwò kọ́ ọlọ́run gba ọmọ kan lọ́wọ́ rẹ̀ sọ ọlọ́run dákun bá wa rọ́ àfá àná lójú òun náà ti ṣe akin àti jẹ́ ní ọlọ́run torí pé nǹkan yẹn ṣẹlẹ̀ lónìí ó dẹ̀ tún wà lórí program pẹ̀lú wa so yẹn ń fi hàn pé lára ń tí wọ́n táàpù lára mi gẹ́gẹ́ bí tó pé ń jẹ́ ó ṣe mí náà ó ní bí mo ti ṣe so ọlọ́run dákun má jẹ́ kó o ríru ẹ̀ mọ́ pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run irú torí pé ó wọ̀ mí lára púpọ̀ torí n tó ṣe wàhálà lé lórí ni ó sì yé ọlọ́run àti kánú suratul kaf pé ọmọ kan tí ó bá padà sọ́dọ̀ ọlọ́run àwọn òbí ẹ̀ lè ṣorí ibú látàrẹ̀ wọ́n sì lè má léyìí tí ó ṣoríire mọ́ so lára tó pamọ́ lọ́dọ̀ ọlọ́run tí ò yé wa nù ọlọ́mọba aṣíjú àánú àfa iná àti iná kan ọlọ́mọba wa dùn àfa nù kúlíwọ̀ ọlọ́mọba aṣí ọmọ náà lọ́mọ àlìjẹ́nà bisimilayi rahman rahim inna atayna kalkawta fasalli li rabbika wanhar inna shani aka uwal abitar bisimilayi rahman rahim kul huwa allahu ahadun allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ẹ why are you ṣe delete message wọn ni ẹ pé alhaji yekini adefemi ó ní why are you deleting my comment why are you bla blocking me ẹ ń gbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó da lẹ́nu ọjọ́ ìgbà tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ tó da lẹ́nu iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ẹnjìníà nìyẹn salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. masha allah baba ta ló ń pè wá láti bọ́sà. ẹ ẹ kò dé mi àdéhùn láti us. kò ní bàjẹ́ fún yín bàbá àmín ẹ̀yìn àlá ẹ pé tó ọlọ́run bí arí ń fẹ́ ọlọ́run máa fi ẹ̀sọ́ ní ọlọ́pàá ń kẹ́ ẹ̀ ń béèrè mi sáré ni pé máa fáwọn sábà rẹ pé iná ńlá wọn màláyé kàbí pé ọlọ́run bẹ́ẹ̀ ń fi àbálá ti fa ìsọkúsọ ni torí pé àyà kan náà wà tọ́lọ́ ní iná láàyò sọ́lí àlẹ́ ikú ọlọ́run ń ṣàṣàlátù fẹ́yìn náà gbogbo wa. Yeah. <laughs> tó wà nù kúránì o in tó ṣẹlẹ̀ sáwọn àfa wa ni pé wọ́n ń fi lárúbáwá tu lárúbáwá wọn àti yorùbá àwọn kan ni pé tá a bá ń sọ kẹ́límọ́tò asọ́lát ṣé ẹ máa lọ́ máa gbọ́ lọ ẹ lọ́ máa gbọ́ lọ tá a bá ń sọ kẹ́límọ́tò asọ́lát a máa túmọ̀ sí àdúà tá a bá ń sọ kẹ́límọ́tò asọ́lát a máa túmọ̀ sí àánú tọ́lọ̀ ń bá wa ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run àtàwọn màláìka rẹ̀ ń fojú àánú wà nẹ́bì wọ́n ń kẹ́ ànẹ́bì lọ́lọ́run fi wá ní yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ gbọ́lọ́run gbọ́ tẹ́ ẹ̀ ní tẹ́ lè fi kẹ́ sallu alayhi ẹ̀yin ẹ bẹ̀ ọlọ́run kọ́lọ́run bá yín kẹ́ ọ̀rọ̀ yẹn ti cleansing ọlọ́run ń kẹ́ ànẹ́bì ti ànẹ́bì salamu aleykum ẹ dákun ẹ ṣe sùúrù fún mi díẹ̀ ọlọ́run ń kí ànábì níbo ọlọ́run ulaika alayhim salawatun min rabbihim àwọn eléyìí làwọn ti kẹ ọlọ́run bẹ lórí wọn ọlọ́run ní ọlọ́run ń kẹ àwọn màláìka náà ń kẹ ọ̀nà táwọn ń gbà kẹ ni pé àforíjì làwọn ń tọrọ fún ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ọlọ́run gbọ́ tẹ́ ẹ ní tẹ́ ẹ lè fi kẹ sọlú alayhi ẹ tọrọ ìkẹ́ fún látọ̀dọ̀ ọlọ́run wasallimu taslima kẹ́ ẹ sì ṣàdúà fún kẹ́ ẹ sálámà fún so ìtumọ̀ ẹ̀ nìyẹn kọ́lọ́n kó ṣe dáadáa fún wa naam salamu alaykum. wa aleykum salaam wa rahmatulah. masha allah baba ta ló ń pè wá láti bọ́sà. Ah, láti kata. mọ́tà kata kata rò ní bàjẹ́ lágbá ẹ̀yin lè ẹ̀ṣẹ̀ ṣe wọ́kọ̀ọ̀pù tán. ẹ̀yin lè fi wọ́kọ̀ọ̀pù ṣe dá wa. alhamdulilayi kò ní bàjẹ́ lágbára ọlọ́run. Amen. ọlọ́run ní fa làákà ẹ̀yìn. àmín o àmín o. ẹ tẹ a rí i pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò ní gbàláfíà lára yín wàláì torí wàláì bẹ́ẹ̀ ṣe ń gbogbo ẹ ṣe ń ṣètò gbogbo ẹ̀ là ń gbádùn ṣùgbọ́n bí ẹ ṣe máa ń sọ ẹ tó bá rí làákà yìí ni àpótọ́nà bá bùn ní làákà yìí tó dẹ̀ ṣí létí inú àtòjú inú ni ọ̀rọ̀ yóò máa yé bẹ́ẹ̀ sì ni ó pọ̀ nínú wọn náà wàhálà tó ń yé wọn ṣùgbọ́n bí aká lójú tì ní bóyá wọ́n ń tijú èèyàn wọn ò tijú ọlọ́ọ̀bá tó lè fi àjẹ èèyàn. salamu aleykum sa mo bá yín dúpẹ́. salamu aleykum sa ẹ má bínú nítorí ọlọ́run. wa aleykum salam. in tó ń ṣe wọ́n méjì ni. aláwọ̀kọ́ ni wípé ideology yehudi tí wọ́n introduce sínú islam. èyí náà ẹ máa wò ó ṣe wọn pé lápẹẹrẹ nísìn yehudi. No ó ní n tó ń gbàgbọ́ nínú ìwé númínú bìbáàdín wànákùfúrú bìbáàdín èyí tó bá tẹ́ wọn lọ́rùn ni wọ́n gbàgbọ́ èyí tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n kọ̀lẹ̀ wọ́n ti gbé ilé wa lọ́wọ́ ni wọ́n ṣe gbé àwọn ahadisu yẹn fún wa yóò wá máa tako kùránì yẹn confusion máa dé ìyẹn ideology kan nìyẹn ideology yẹwudi lọ́pọ̀ àwọn àfa ń lò pàápàá ń ọ̀rọ̀ súnà dé ṣẹwárẹ́ lẹ́ẹ̀kejì ni pé torí ideology yẹn lè spread Saudi ti lo owó. No láti fi spread ẹ̀. à ń wọṣọ dúdú ṣèbá ideology yehudi ni. kóbìnrin ó bojú nípìnlẹ̀ ideology yehudi ni níjọ́ tóbìnrin bá jáde tí ò bojú kì í ṣe yehudi mọ́ àwọn ni ó máa yẹra fóbìnrin nu mọ́tò ideology wọn yẹn làwa lọ gbé wá sínú ẹ̀sìn tiwa nǹkan méjì yẹn owó àti ideology ló pa wá. No ẹlẹ́ẹ̀kẹta dogmatism dogmatism àwa nígbàgbọ́ nínú alukur'ani yẹn mọ́ ṣe rọ́mọlẹ́yìn jésù tẹ́ ẹ bá kóòtù bíbélì fún tí ò sínú doctrine ṣọ́ọ̀ṣì wọn kí ló máa ṣe ó máa sọ pé ẹ̀ mọ̀ ń tẹ̀ ń sọ so bó ṣe àfi tó bá lọ́dọ̀ pásítọ̀ ẹ̀ torí wọ́n á lẹ́wà spiritual knowledge ìyẹn ni wọ́n ṣe ń sọ wípé ẹni tí ò gbọ́ àdìsù yé báwo lè fẹ́ gbọ́ kùránì yé wàlọ́ọ̀yì èyàn ò lè gbọ́ àdìsù yé tí ò bá gbọ́ kùránì yé. bàbá gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ máa ń kí n kun ilé yìí nípa ọ̀tẹ̀ kẹsẹ̀ tọ́sí nípa alukuraani mẹ́rẹ́gù ìjẹ́ káwọn náà pé sínú làákàyè wọn gbogbo alágbàgbọ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam láwọn tó ṣe pé wọ́n bá lo ayé wọ́n bá lo ìgbà nígbà náà àtàwọn àlùmọ́ àti pé àtúwà ń dé àtàwọn tó tún máa dé lọ́la àtàwọn tó máa dé lọ́túnla ẹ wá wo àlùkùránì ṣe fáwọn náà ń kà àtìkú wọ́n pò tiẹ̀ tí wọ́n máa sọ fún wa pé àtàwọn omíríkù ọ̀pá àlùkùránì ni pé sàyẹ́ntìsì kan o ó tún ti tẹ́tù báyìí o ipe omi kan o àti tútù o wọ́n pàdé o nínú alùpùpù ní sọ bẹ́ẹ̀ rí. ẹnjìníà ẹ ó kó búlọ̀kù ọ̀rọ̀ ènìyàn tí ó bá ti fẹ́. pé kọ́ tó wo búlọ̀kù alùpùpù rẹ̀ pé ìtàlùkù àti sọ bí a bí five hundred years àti bí one hundred one hundred forty thousand years ago ní pé bí wọ́n ṣe máa máa bímọ náà. ẹ̀yin kọ́ sà náà náà ó kàn distract mi náà fásitì bímọ bí ọ̀rẹ́ ọ̀ṣẹ̀ tẹ̀jẹ̀ bó ṣe di bá ṣí bó do igun làwọn dókítà ayéèkì náà bí wọ́n ń ṣàlàyé. tó sì wà nù kùrán. àwọn ọ̀rọ̀ kò tiẹ̀ so ó jẹ́ kó mọ̀ pé gbèdéko tó lọ́n fún àdọ́tì kan tó ń o àlùkùrán kẹrí ó ju gbogbo gbèdéko tó fún gbogbo àwọn àdọ́tì lọ. wọ́lọ́ọ̀hì kó a máa padà ká àwọn a máa ká àwọn mílíkù nú ẹ̀ jáde ń yọ mi. torí mílíkù àdọ́tì tó mílíkù o ń bẹ́nu àlùkùrán ó ń bà àná mu ó sì ń bá ìní mu bẹ́ẹ̀ sì wọ́n tún ti jẹ́ ti àwọn mílíkù bíi dọ́là tó ló bá táwọn sàyẹ́ntì pàtó ṣe nǹkan wọ́n máa bá nílò àlùkùrá ní tí òun wá pẹ̀yẹ lọ ìyá alákọ̀ọ́kọ́ bàbá tó orí ọ̀rọ̀ àdìsí dé ibi kánò ti pè sílẹ̀ àkáyè pé kò lè pè láéláé nígbà tá à ń sọ pé wọ́n kọ́ àdìsí lọ after the three hundred years or three hundred something years tí wọ́n náà lọ́ kejì lọ ni wọ́n ṣe wà ń kó lọ bàbá ṣé wọn ò ní ni ìtàn fújì làásán ìtàn fújì tí ti pè hundred years ó di wàhálà sílẹ̀ kódà ìtàn Yorùbá nítorí ọkọ àgbàbọ kọlẹ ni mò ń bọ ìtọ́jú ọ̀sán lórí àwọn ọba tí o ti pé one fifty two hundred years. ó dàrú ó dàrú kí ni o tó fún ọ nínú àkẹ́kọ̀ọ́ àbẹ́pẹ́ nǹkan tí kódà ìtàn alimi ìtàn alimi àtàfọ̀já ó dàrú. ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹ tún sọ ọ̀kan náà tó ti lọ lórí oúnjẹ Christmas ẹ̀ ṣe lọ́tọ́ láàṣì bàbá mo ẹ ti ká mo fẹ́ ju wọ́n léèrè gbogbo wa la gbà àwọn náà dẹ̀ máa sọ nígbà tí wọ́n fi ogun mọ́nà pínísà kan sílẹ̀ ó sọ fáwọn ọmọlẹ́yìn pé kí wọ́n lọ sí abisinia lọ́dọ̀ ọba kan ó jẹ́ kristẹni. bẹ́ẹ̀ni. bàbá ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. bàbá wa fi wọ́n léèrè pé nígbà tí wọ́n dọ́dọ̀ ọba ètò tọ̀ wọ́n lálejò kó ṣe dáadáa fún wọn olùgbà tí wọ́n lò lọ́dọ̀ bó jẹ́ olú wọn jẹ sówó tó ń jẹ lọ rí. oúnjẹ olú wọn jẹ mẹ ṣùgbọ́n ìjọba bó ṣe ròyìn pé ọba yẹn tọ̀ wọ́n lálejò ó tọ́jú wọn ṣe bó jẹ́ kristẹni ni wọ́n jẹ. ṣe rí ibi tẹ́ ẹ fẹ́ lọ yìí tí n bá tẹnu bọ̀ tó bá di ọjọ́ Tuesday lẹ máa ní àṣírí wípé súnà tó ń sọ pé fi ń tú Kùránì yẹn ọ̀pọ̀ ẹ̀ náà fi tukú tutù níbi tẹ́ ẹ dé yìí mi ò fẹ́ mẹ́nu lọ bẹ̀ ẹ àmọ́ ẹ rí lọ́jọ́ Tuesday kódà nínú Suratul Fatiha wọ́n tún tukú tutù wa. Ọlọ́run ṣìyàn lé láàkáyè ni ó lè máa máa tí àwọn náà nínú jẹ́ ẹjọ́ tó fún tẹ́nìkan bá yìí takò pé báwa ṣe máa kí ohun tí ò bá sọ pé káàdì sí ṣèbí gbogbo wọn pátá gbogbo apáta látàrí ẹgbẹ́fẹ́ láti máa sọ lè máa yá ṣàtà ẹ̀fà tó àtò èyí tí àwọn Dr. Jamiu Adégúnwà Dr. wòlíì ezira ìpàdépọ̀jù wòlíì ezira ẹ̀ ṣí wòlíì ezira ẹ̀ ṣí wòlíì ezira ẹ̀ ṣí wòlíì ezira ẹ̀ ṣí wòlíì ezira ẹ̀ ṣí wòlíì ṣé bá wọn tó kí ṣe bí inú ni wọ́n ti rí wọ́n ṣe ń kírun ó fẹ́ bá àwọn àdájú tó lò ó kí báwo kí ló wá dénú báyìí. kódà the, book of arda tó ti wá three thousand before anabi ìrun kíkí wákàtí márùn-ún wà lọ́dọ̀ wọn. alahapa ní iran tóra wàá fà yín lọ ẹ ẹ nígbà tí ó kọ́kọ́ yẹ tẹ tí a bẹ̀rẹ̀ fi ọdún méjì sẹ́yìn tẹ bá ṣe lẹ́sìn ọkọ̀ tán èsì ọ̀rọ̀ alimubarak bàbá sẹ́dífẹ́sì ọ̀rọ̀ simonson <laughs> nítorí pé kí ni wọ́n lè fẹ́ǹtì rẹ̀ bàbá fẹ́ ká kí ọlọ́run ká tó fọlọ́ àti kí ká sọ lẹ́yìn kò sí èsì ọ̀rọ̀ mọ́ torí pé wọ́n tó bá ṣe èsì ọ̀rọ̀ orí àtìlẹ́yìn tí ẹ wà nífẹ̀ẹ́ mọ́ tó fẹ́ mú wọn tiẹ̀ kí wọ́n wá rẹ́rìí mú wa àwọn kan máa búlù ẹ̀ ni. ṣèwádìí wọn wá rí àárẹ̀ ìwé ló ẹ̀kọ́ àfáyín ti bẹ̀ẹ́ jẹ́ kọ́ra máa ṣe bí ẹni pé àwọn ò sí láyé mọ́ àbáwọn ìṣẹ̀lẹ̀ kọ̀lẹ́tọ̀ ní wọ́n ń bọ̀ ṣùgbọ́n nítorí pé tí wọ́n ti ń gba owó àti gbogbo àbí gídímọ́kà gidi ọkàn ìpinnu <laughs> tiwa tiwa ní òṣẹ lóye eh, eh, eh, kan ra dọ́gba àdìpọ̀ lóṣù mọ̀ ẹ̀dá ti bẹ́ẹ̀ gbà ṣe ẹ̀kọ́ ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ni pé ṣáàlì bàbáráàkì mọ kéwú táwọn àfa wa ni. àwọn pàpà ẹ̀ mọ kéwú wọn lọ. àní àní ṣé ó mọ kéwú tó àwọn ebúnú àṣà ah, àlà mọ kéwú jù wọn lọ. ìgbìyànjú làwọn ṣe ẹ wo brọ́dà wa brọ́dà wa kọ́lọ́pàá fi ṣe dáadáa fún wọn torí kò sí kò sẹ́dẹ̀ ní òkè gbọ́ kí bẹ̀mí ìfẹ́ dárúkọ lórí ètò èyí tó sọ ń gbà kan pé ẹ tọ́mọ́tò tí ṣèkà bí bá ń gbọ́ àwọn tàbí ẹ káwọn náà wá sọ pé bàbá rẹ̀ wú ní kó ṣe kí ẹ ti mẹ tí mo sọ bẹ́ẹ̀ yẹn. ok ó ti yé mi ó yé mi ó yé mi. ẹ rẹ sàn àlè ń gbọ́ ọmọ ó sásìkò kan ẹni ìlú bẹ́ẹ̀ ṣe debate nínú àgbègbè kan ó sásìkò fúnra ẹ̀ lọ́lọ́ jáde ẹni ò bẹ́yìn kankan sọ kínní mi ò bá ẹ̀ sọ̀rọ̀ èyí ọ̀lẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀lẹ́ ni ọ̀lẹ́ ni. Ọlọ́run aṣíjú àná. nígbà tó rí pé ó mọ̀ pé ìmọ̀júmọ̀ lọ ni. ẹ mọ ìkan náà bọ́ tàǹgbà kan tó kàn ń bú wa pé à ń ṣàbòsí ni ọ̀rọ̀ Ísírẹ́lì so wọ́n rí pé wọ́n túbọ̀ lọ òye bẹ̀ òye bẹ̀ òye bẹ̀ òye òye bẹ̀ wà bẹ̀ òdòdó òṣè òdòdó òṣè yí dànù bàbá òdodo òṣèlú dàn àárí yín pẹ́ o àárí yín lẹ́sìn àárí yín lọ́dún tàbí àárí yín àárí yín àárí yín ní ọdún tó ń bọ̀ àárí àjọjọ ṣe pẹ́ lágbọ́n lọ àti gbogbo àwọn olólùfẹ́ yín àtàwọn tí wọ́n bú àná tí wọ́n bú yín náà tí wọ́n di tẹ̀lé kankan wọn lórí gbogbo ọlọ́kọ̀ọ́fà àti aṣẹ́bíbọ̀dì lọ́kọ̀ lójú ẹ̀ torí ẹ̀ yé wa kájọ lànà ìtàǹtọ̀ pẹ̀lú àdẹ̀rí sínú ọ̀làlá ìfọ̀kọ́lá muhammad salamu alaykum wa rahmatulah. àdẹ̀gbowó sáwùdí. <laughs> wọn á lówó yẹn ló ń gò wá náà à ń retí ìpẹ́ tí ó bá pè wọlé o bàbá ìdára yàtọ̀ àtúntà àtú dáadáa <laughs> jẹ́ kí n fi yẹn ṣàdúrà fún ọmọ ìyá mi Yusuf Abdulaziz ọlọ́mọba aṣíjú àánú o Saburi Akindele ọlọ́mọba àgbàdúrà yín Adéjàre o Abdulgani ọ̀rọ̀ yín ò ní dàrú Kọ́dìrì Tọ́yè ọlọ́mọba mi ṣe dáadáa fún yín Sẹ́ríkì Abíọ́lá kò ní dẹ́ padà sẹ́yìn ọlá rẹ ọlọ́mọba aṣíjú àánú o Bashir àfáwọn Adéjàre o Gani ọlọ́mọba àṣẹ dáadáa alhaj yakin adefemi ah, ọlọ́mọba mi ṣe dáadáa fẹ́yìn náà kó bá wa gbàdúrà yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ṣe báwọn làfà tó ń àbáwọn kọ́ ọlọ́mọba mi ṣe dáadáa fún yín afọwọ́ Miftahudeen Abdulrasaq ọlọ́mọba wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la la ilaha illallah ah, bákan náà ah, kíní yẹn ti nẹ́tíwọ̀kì ògbé kíní yẹn dàbí nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ àwọn èèyàn ò ń ṣọdún ẹnu ibi tí mo rí ẹja lónìí butimunas nílùú Germany ah bàbá ọlọ́run wà rèé o <laughs> salamu alaykum. wa aleykum salaam láti Lagos Island <laughs> abu adam ọlọ́run ni adam ńgọ́ náà masha allah masha allah. alhamdulilayi adúgbò ẹ̀fún ọlọ́run ọba tó ní gbogbo àbáláyé adúgbò ẹ̀fún ọlọ́run gbogbo ọ̀fun yìí adúgbò ẹ̀fún yìí náà alágbọ́ra àti ọba tó ní ọba tó tún olómi sá olómi gbogbo nǹkan hmm. oúnjẹ ló ń ṣe gbogbo nǹkan tó bá yẹ fẹ́ bó ṣe rí nù nínú gbogbo ẹ̀ tó fa ṣojú bó ṣe rí nù kò ní bàjẹ́ ní ọdún dáhùn náà ti bá yín pàdé ìmọ̀ ṣáàlà àwọn ọ̀rọ̀ tó pọ̀ làwọn ọmọ dáàtì làdìgbò lọ́wọ́ oníṣẹ́ lágbọ́lẹ́nu ní wọn tí wọn rẹ dìbì ó di ṣúra àyẹ̀mí gbé bóyá mọ̀ṣáàlà lówẹ̀ kò ní kù síbì kan náà ṣúra ẹ gbọ́dá bẹ́ẹ̀ lò náà ni pé ọlọ́run júwe ní nípa pé àlùkùránì yìí jẹ́ ọlọ́run ló dìbì yẹ ẹ̀rí débi débi ẹ̀rí dè ọlọ́run wà ní jẹ́ kó dàrú àdúgbò máa jẹ́ kó yé ibi débi yé lọ lẹ́yìn náà bá ṣe wà ẹ̀mí jẹ́ máa lọ́njẹ́ díẹ̀ kùránì náà máa tún sí àkàrẹ̀ yìí ojú mara ní ìdíje ìjọba àbúrò àbẹ̀mí ìtààrọ̀ àwọn tí wàá bẹ oṣù ìlú kejì náà bẹ ẹnu bí àwọn ẹ̀kúránì yẹn náà lè jẹ́ tó bí wọn torí ìwé bẹ́ẹ̀ ní bá ba ìwé yìí náà lè ní gbogbo nǹkan bẹ́ẹ̀ dọ́rẹ́ jó wa ẹ bóyá wàá ti ní stéèjì ẹ dání ó lè ti ní stéèjì ṣùgbọ́n nǹkan tó ń di di kúránì gan rárá bẹ́ẹ̀ni bá dé ìdí lójú lójú gan lójú wọn máa fún ní ìdáyà ẹ dirí dà ọ̀fẹ́ ọkọ̀ bóyá wọn lọ́hùn yóò rà àná nínú ìyàn ò lérò. alhamdulilayi so far so good alhamdulilayi alhamdulilayi. ìjọba jẹ́ bí wọ́n ní tóbi tóbi wáyé náà ni ọ̀rọ̀ ìdí wọn náà ló ti bẹ mi lójú ayé wọ́n tún kọ́ mi lójú oorun manaman wa ya so jazakumullahu khairan sai eba bá mi kí adamsa yaza salamu alaikum salamu alaikum naam ta ló ń bá wa sọ̀rọ̀ láti bó sa naam Canada àbí Anambra ẹ bọ́lá ẹ pé yẹ kí Anambra àbí naam láti Canada ok ọlọ́run aṣíjú àánú wọ̀ sá. ọlọ́run aṣáánú. náà àwa pẹ̀lú yín sá kí ni ẹ̀ sì lọlẹ̀ o. èmi ń gbọ́ yín sẹ́yìn gbọ́ mi. náà ti ń gbọ́ yín báyà ń gbọ́ yín báyà. bọ̀ ọ̀sẹ̀ ṣé mo wà láìpẹ́. bọ̀ pẹ̀lú ògùn lọ ẹ wà láìpẹ́ ẹ wà mọ́ṣẹ́ láìpẹ́. alhamdulilayi èmi náà lè ń bá sọ̀rọ̀ sa. Ah, no no no rárá ó kàn rí bẹ́ẹ̀ ni èmi náà mo ń bá yín sọ̀rọ̀ alhamdulilayi ẹ ṣe gan sa Canada ò ní gbóná mọ́ yín lára lágbára Ọlọ́run. ẹ kú ẹ kú iṣẹ́ alhamdulilayi alhamdulilayi. Ọlọ́run á tún um, actually mi mi kì í sábà wo program yìí but um, um, three days ago mo kọ̀ wà ní vacation mo wá ní time láti ní sèkìrì àní mo bẹ̀rẹ̀ ní gbogbo àwọn fídíò tó ti ṣe sẹ́yìn nǹkan tó ti kọ́kọ́ fà sí ìrètí mi ni pé ìwé omi àti bí iṣẹ́ ìka dáhùn àyè. alhamdulilayi. Ah, bàbá ẹ ṣeun gan. adúpẹ́ bàbá mi ẹ ṣe gan sa. máa ní àti máa wọ program mi máa dẹ̀ kan sí àti máa ṣubú kì í ṣe. insha allah jazakallah. but the time being nǹkan tí mo kọ̀ rí náà ló fi àǹfààní tí ó ti pọ̀ jù nínú ìsìláàmù nàìjíríà. náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. and then àdínkù ààrin tí ààrin tí bá ọjọ́ hmm. gbogbo ìfàǹfà yìí lọ tí ò lè fi náà ayé ìgbà yẹn. bẹ́ẹ̀ ni ẹ̀sìn òde ẹ̀sìn òde ẹ̀sìn òde dàrú báyìí lásìkò àwọn bàbá yẹn so ó dà pé nẹ́tíwọ̀kì ní látọ̀dọ̀ wọn náà ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ náà insha Allah ta'ala àfàwà Adémọ́lá Murtala ọlọ́mọba wa ṣíjú àánú òye Ọ̀nàwálé Jalil ọ̀rọ̀ yóò ní dàrú abẹ́ mọ́ òfin wa gbóyè ọlọ́mọba wa ṣe dáadáa fún yín lọ́lá la ilaha illallah ọlọ́mọba wa ṣàánú yín ajá wa Yétúndé lamẹ́ríkà ọlọ́run níjẹ́ ó bàjẹ́ o Dr. Nasir ẹ pè wá o ó pẹ́ tá a ti o ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o bákan náà Dr. ọlọ́kọ̀ ẹ̀yin náà ó ti pẹ́ tá a ti gbóhùn yín ọlọ́run bá wa ṣe dáadáa fún yín bákan náà ajá Aisha ní Texas ó ti pẹ́ tá a ti gbóhùn ẹ̀yin náà ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ bákan náà ajá wa Taofika abelewu ọlọ́run bá wa ṣíjú àánú òkú bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Eh, bákan náà aláàjà wa àyìnkẹ́ eh, ọlọ́mọba wa ṣíjú àánú wò lọ́la la ilaha illallah muhammad rasulillah wàlá hawla wàlá quwwata illa billah so inshallah à ń retí à ń retí pé muhammad yunus ọláyínká ọlọ́mọba mi ṣe dáadáa fún yín ajá ramat kò ní bàjẹ́ o lọ́la la ilaha illallah bákan náà ajá basira ìyá mi dáadáa ọlọ́run níjó dàrú mọ́ yín lọ́wọ́ kọlọ́mbà wa ṣe irú ọlọ́run tó ní ká máa bá òun ṣàdúrà fọmọ òun kọlọ́mbà wa ṣàlékún àlàáfíà fún inna àtọ̀ yìí náà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونعر إن شانئك دي مناس ديبو of Germany ọlọ́mba aṣíjú àánú wọ̀nyí kò bọ́ wa ṣe dáadáa fún yín Sàbúrì Akíndélé ọlọ́mba mi ṣe dáadáa fún yín náà à á dà pé àwọn tó ń fẹ́ pé ò sí mọ́ ká ní kì í ṣe pé àfa wa ti lérí pé àwọn ò ní pè ní àwa fẹ́ràn wọn púpọ̀ àmọ́ ń tọ́ ń ṣe yẹn náà ṣó maturity ṣẹ́gẹ́tì mi nísìn ọlọ́run kò ń gbà téèyàn ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín tẹkàn ń kó tẹ̀ ń sọ àwọn nǹkan oríṣiríṣi èmi wa máa jẹ́ àbùkù èmi ò ní dá so àwọn èèyàn ò dẹ̀ ní fẹ́ take care ni mo kò dẹ̀ dá because violence ilẹ̀ ń make ẹ̀ dẹ̀ make distraction èmi èyí sì ka comment àfẹ̀yìn lecture bí ọjọ́ kejì èyí tí mo fi fèsì sọ̀rọ̀ yín yẹn náà mo kà á ni pé kí ló fà á tọ́ ẹ pé Quran ló jẹ́ miracle tó wà láyé ànábì ní ọ̀rọ̀ ẹ̀dẹ̀ lọ bí àwọn àfáà mi léèrè ẹnu tó kàn kó bálá káyé wa náà ni àwọn àgbélẹ̀rọ àgbélẹ̀rọ àgbélẹ̀rọ kọ́lọ́n kó ṣàánú fún wa so àwọn ò bá yín ṣọ̀tá ọmọ ìyá wa nìyẹn Saheed láwà ní kákà wa a ah, ọmọ ìyá mi náà rè o ọlọ́run níjó bàjẹ́ o ọlọ́run sì níjó dàrú lọ́lá ilaha illallah gbogbo àwọn tí wọ́n bí wa ọlọ́mọ aṣíjú àánú o torí pé kí ẹ kọ́ọ̀lù yẹn àwọn èèyàn ẹ àwọn ti la àṣàlátù <laughs> wọ́n yìí ti lọ bóyá ẹ wọ́n ti lọ sí wọ́n ti lọ ṣọdún ọlọ́run kó là wá kó ṣe dáadáa fún wa kó bá a gbọ́rọ̀ wá sẹ́sọ. àǹbàlẹ̀ ọlọ́rẹ ọlọ́mọdọ̀rọ̀ yín rú bákan náà àfa wa ríṣùwé àwọn èèyàn pọ̀ táàrí ní táàrí lálẹ́ ọlọ́ba ajá Karim Karimọ Aramide Karim ọlọ́ba wa ṣe dáadáa fún wa so wọ́n pọ̀ bẹ́ẹ̀ orúkọ wọn máa ń sábà wá Imamu Abdulfatah Akala mi ò máa rí wọn lálẹ́ yìí ọlọ́run bá mi ṣe dáadáa fún wa kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́lá ilaha illallah gbogbo wa pátápátá ọlọ́run já aṣoríire ọlọ́run kó má dà wá láàmú twenty twenty three ó ti kù ṣẹ́jú díẹ̀ ọlọ́run dákun já aróore kó wọ bẹ̀ má ṣe wá lóko o gbogbo ń tá wa ṣe ń bẹ̀ ọlọ́run jó jẹ́ pẹ̀lú oríire má jẹ́ a má mu bọ́ àwọn táwa náà fẹ́ pọ̀ ẹni tí ó kọ́lé ẹni tí ó ra mọ́tò bí irú wa báyìí ẹni tí ó ṣe nǹkan mèremère ọlọ́run má ṣe léwọ̀ fún wa o àti gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwa tá à ń wáyàwó ìyàwó àlùbáríkà ni kó fún wa o àwa tá à ń wọkọ ọkọ àlùbáríkà ni kó fún wa o àwa tá à wáṣẹ iṣẹ́ àlùbáríkà ni kọ́ ń bùn wa o àwa tá wá ọmọ ọmọ àlùbáríkà ni o àwa tọ́lọ̀ ti ṣoore fún mọ́ lọ́wọ́ wa wọ́n fi dà wá láàmú wọ́n sì fi pọ̀ wá lẹ́kún bákan náà ajé àwẹ̀sùn mo ṣàdúrà fẹ́yìn náà ọ̀rọ̀ yóò ní dàrú láéláé lọ́la ilaha illallah muhammadu rasulillah wàlà hawla wàlà quwwata illa billah fáwọn rashid olówó àbórí olówó ọlọ́mọba dáadáa fẹ́yìn náà o wọn fẹ yín náà lẹgbàá kan yẹ akílẹ ayélujára qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm gbogbo ẹni tí mi ò bá dárúkọ bóyá nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín bó lè jẹ́ tọ̀dọ̀ wa ni kò gbé àwọn ọkọ̀ yẹn wá òun ló fà á àfa mi kan náà wà ábẹ́ mi ò fi wá gbóyè ẹ̀hẹ́n ọlọ́ba mi ṣe dáadáa fún wọn àfa kan náà wà aláwo abdulhakeem ṣẹ́gẹ́ ti àwọn náà wà regular something ni wọ́n àjọ máa ń wo kinní ni so àwọn náà wà ọ̀nà wálé jẹ̀lílì wà ń bẹ̀ hmm. ẹ̀bùn àṣẹ̀rífù hasan liafi citizen ah, abu hasan hasan abu hasan afawa lukman ah, mufti wa ní òde ọlọ́ba wa ṣe dáadáa fún ní kálukú wa hmm. mọ́ wa dáadáa ọmọ rẹ̀ nìkan kan wá rò hmm. lọ́la agbára ọlọ́run àdìjẹ́ kan ṣe allahumma inna nasaluka mujibati rahmatika ah, wa azaima mafuratika wa salamata min kulli ithmin wọ́n gọ́ ní mọ́ta afa kan náà afa jẹ́gẹ́dẹ́ àwọn náà máa ń wò wá sọlọ́ bá wa ṣíjú àánú wa àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ yín ó mọ ọkọ yín ó mọ ntẹ́ nfẹ́ ó sì mọ ntẹ́ nbéèrè ọlọ́nkọ́ bá wa ṣe fún yín torí pé nínú kọ́mẹ̀tì máa gba ah, sheikh pray for me o èmi ò sì ní rí ah, kódà tẹ́ engineer bá rí yóò sọ fún mi mo gba àwọn tí wọ́n ní kọ́ ṣàdúrà fún àwọn ọlọ́run jẹ́ ká dúà yín gbà ah, bákan náà ni Saidu Salam nọ́mbà yẹn eh, kí lẹ́yìn no no ní tó bá fẹ́ ṣe data fún wa ọ̀gá máa ń ṣe mega data ni ó dẹ̀ lè má pè wá ń gbà mí ṣẹ̀gẹ́tì mi ó máa ń pè wá tó bá fún wa lówó because tó bá ṣe síbẹ̀ tá a bá tí ì láǹfààní ṣẹ̀gẹ́tì mi sì à ní máa mọ ìgbà tó máa tán ẹ bá wa fún wọn ní nọ́mbà yẹn tó bá fẹ́ ṣe data fún wa ẹ bá wa fi ṣe owó torí yẹn ló máa ń ràn wá ló máa ń jẹ́ ká lè ṣe mega data tí ó máa ń tóbi dáadáa so kọ́lọ́n kó gbogbo àwọn èèyàn wa tí wọn ah, ọlá rẹ ọlá rẹ ò pè wọlé ni <laughs> kílódé lọba àṣíjú àánú wa o àṣetatu ló wà mẹ. Ah, Yusuf agula ah, làwọn yìí o Yusuf Aziz àti ṣàdúrà fún ẹ jẹ́ àwọn afẹ́lẹ́ yìí ṣe lọ kálí máa ké jí ní alẹ́ wa máa lọlé ọlọ́run kò ṣe dáadáa fẹ́ni kankan wa mọ̀ fi wálẹ̀ o al-Fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين السلام عليكم وعليكم السلام فيه آه، أفعل آه، آه، لولون كان كأولين اه اوكي بقى والله نعم نعم نعم, نعم. ìyàwó ń béèrè ọ̀jẹ̀ mọ́ fún programu tẹ̀mítẹ̀mí bẹ́ẹ̀ mọ̀ tẹ̀mí ń béèrè ní ni ọ̀ka àdúrà ní í ṣe pẹ̀lú kí àdúrà fún ẹ ní àwọn àṣà àbáwọ̀ pé three hundred àbí four hundred àbí two àwọn tó ṣe ni pé ọlọ́run kí wà in hot ẹgbẹ́ èmi àní three thirteen one ninety nine. ṣẹ̀kẹ́ torí pé kó hmm. wà ọ́ọ̀dì yẹn àlè míì àwọn míì ti ṣe wọ́n ti experience ẹ̀ wọ́n rí bí ṣe wáyé nísìn tí n bá fẹ́ ṣe àdúrà fún yàn tó bá yẹ pé àdúrà tọ́lọ́run fẹ́ gbà yìnbọn jẹ́ǹtì ni mo mọ ní tí màá kà bọ́lọ́run ṣe dákú wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ so àwọn nǹkan yẹn àwọn bàbá yẹn gbé ka ìtòlú pé wọ́n ti ṣe tẹ́gírí bẹ́ẹ̀ wọ́n ti test ẹ̀ pé eléyìí tí wọ́n bá ṣe ń tírí kinní kan odd number yẹn ló máa jẹ́ wọ́n lè ní mẹ́tàlá. Mm so ohun tí ó bá ti wá ní odd number kò sí láì fi ń bẹ̀ kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa salamu alaykum. ọ̀sán. naam salamu alaykum ah, ọlá rẹ ti lọ. Hmm. bí n ṣe fẹ́ mú wọlé ló ọlá rẹ bísímìlà à ń retí à ń retí gbàjágbá rẹ ọlá rẹ ká tó máa lọ. naam salamu alaykum. aleykum salaam wa rahmatulahi ṣẹ́pẹ́ ṣẹ́pẹ́ lẹ́wọ̀ àbáyà bíi island lójú ọ̀rẹ́ pẹ̀ iṣẹ́ rẹ̀. alhamdulilayi alhamdulilayi. ẹ kú ìdùnnà. a máa dúpẹ́ o a dúpẹ́ o a dúpẹ́ o. na mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé. ọwọ́ ọlọ́ni kẹ́ ẹ ti dẹ́ o ẹ dákun. inú ara pé bẹ́ẹ̀ ṣe àdírẹ́sì ìṣubú afa gold nísìnyí ó dà bẹ́ẹ̀ so kọ́ máa rò bóyá àbí wọ́n ètò wọn lórí program wa so tí afa gold bá ń gbọ́ mi káfà sì pé sọ fún ọ pé position tó wà yẹn àwa náà ti wà ń bẹ̀ rí o a pẹ̀lú àwọn tó ń takò Sheikh Al-Barak nígbà kan lẹ́pẹ̀ẹ́ pé ah, ah, báyìí kí wọ́n máa sọ torí pé nígbà yẹn aláǹfààní láti farabalẹ̀ gbọ́n tó ń sọ ohun táwọn èèyàn máa ń sọ nípa wọn làwọn máa ń gbọ́ pé àyà àfáàfà yìí bímọ ẹ ìsọkúsọ ẹ pọ̀ wọ́n wọn ẹ pọ̀ kílẹ̀ tó làwọn máa ń gbọ́ àfarabalẹ̀ gbọ́rọ̀ wọn èmi tó yẹ pọ̀ mẹ́ẹ̀kọ́ jọ níwáyìí ọ̀hún ti twenty eighteen tó wá fẹ́ dọ̀ Adégúnwà orí program Adégúnwà lọ́lọ́run ti fún mi láǹfààní kí wọ́n farabalẹ̀ gbọ́ tó ń sọ sọ ọ̀rẹ́ mi tí mo nígbàgbọ́ nú ẹ lónìí ààrẹ mọ̀mọ́ ṣe báyìí tí ẹ lísìn ó ti ẹ gbọ́ gbọ́ǹkọ̀ọ̀kan sọ yìí lọ farabalẹ̀ gbogbo tó dé mo mọ̀ ẹ́ pé òkè ń ṣàbòsí tó bá gbọ́rọ̀ bọ́rọ̀ bá ṣe rí ló máa ń dà mo fẹ́ kó gbọ́rọ̀ ìgbó tó dáa so àǹfààní tí yẹn fún mi pé tó ṣáà confuse mi kí ṣáà lè gbọ́ tí mo wá padà gbọ́ lára mi balẹ̀ ah! ẹni yìí rọrọ̀ sọ so mo nígbàgbọ́ pé àfa gold tó wá padà lọ gbọ́ ìtẹ̀ṣẹ́ compare sí ti last week tó ń béèrè question pé ah ó ṣe lè jáde lóbìnrin kan lọ́wọ́ fún ní miracle náà ṣé bọ́n náà fún Musa ah, ṣé bọ́n náà fún Isa náà ó dẹ̀ tún fún wọn ní tírà ìyẹn ń rú àfa lójú. ó dẹ̀ fún ah, mu ọmọ ní Kúránì. sọ̀gbọ́n lára èyí tí wọ́n kó mọ orí sùn ọlọ́run fún ẹ ló sọ bẹ́ẹ̀ kí mi ní fún ẹ nítorí báwọn tí mo ṣe bẹ́ẹ̀ fún báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ pé nígbà táwọn àti wá gbọ́ ẹ̀ ṣe wá padà lọ túmọ̀ ẹ̀ka fúnra wọn torí pé mo rí pé àwọn tún fẹ́ gbọ́ kéwú yé ju àwọn kan lọ bẹ́ẹ̀ tó máa lọ fún àwọn owó bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run máa sọ bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run sọ rísì tó lòun ṣe fún ànábì kì í ṣe pé ẹ̀yin lẹ́ ń conclude àlọ́ ẹ̀kọ́ ló conclude pé rísì tó lòun ṣe fún ànábì ọlọ́run fún ẹ̀ ló sọ rísì yẹn sínú kúránù dẹ̀ ló sọ sí. bóyá tí kúránù yìí bá wá ṣe wé ìsìlámù mọ́. tó máa lọ fún àwọn obìnrin pé àókè ah, ìdí tó lòun ṣe fún ànábì ní míràkù mí rèé hmm. ọlọ́run ẹ̀ tuntun dá wọn lóhùn pé ṣé ṣé yẹn ò tó àbá gbòdì kò táwa yòókù náà ta jẹ́ mùsùlùmí pé ntọ́lọ́ ń fẹ́ fáànù bí ló fún yẹn so mo nígbà pé táwa gbòdì bá farabalẹ̀ gbá wọn yẹn lálẹ́ yìí ó yẹ kán lè gbà báwa náà ṣe gbà nìyẹn àlọ́ akẹ́kọ̀ọ́ ń fèsì wá pa dókítà dókítà dókítà dókítà nọ́ọ̀sì mo rántí pé lórí àmì tẹ ṣe lọ́dọ̀ eh, lọ́dọ̀ adégúnwà ní dókítà nọ́ọ̀sì fi wá gbà fún yín àwọn náà dá yín láàmú gbà yẹn béèrè pẹ́sàn torí tí wọ́n bá ń rúyàn lójú ó tọ́ kí yàn béèrè kí ẹ̀ máa wá sí náà ọgbà tó fara balẹ̀ béèrè béèrè béèrè nígbà tó wá tó tẹ́ wọn lọ́rùn wọn tó gbà. so bó ṣe yẹ kó rí ni mo sọ pé mo dúpẹ́ fún yín pé bẹ́ẹ̀ ṣe àdírẹ́sì iṣu yẹn tẹ́ ẹ̀ sọ pé táwọn náà lè mọ̀ pé àwọn náà fi láti máa wá sórí program tó bá dẹ̀rù wọn lójú wọn lẹ́tọ̀ọ́ láti béèrè e gẹ́gẹ́ bí mùsùlùmí láti gbọ́dọ̀ jẹ́ láti gbọ́dọ̀ rí náà nìyẹn tó kọ́ máa bínú bàbá àwọn ọkọ káwọn èèyàn sọ tó dùn wọn díẹ̀ kọ́ máa bínú káwọn náà káwọn náà bá rí kan tó wọn lójú kó máa béèrè ní tó kó máa béèrè lọ́nà tó dáa lọ́nà tó tọ́ kó mi ò dẹ mi ò dẹ ń rí anything torí pé mo ń ṣiṣẹ́ tèmi lọ mi ò rí anything ẹni tí mo rí pé ó ń ṣe àfa mi yẹn ni pé àkọ́kọ́ ni pé àfa yẹn ti conclude mind. àwọn àjọ àwọn àjẹjẹ lójú tèmi torí pé èèyàn tó fẹ́ gbọ́ wá sí o ò lè sáré máa attack ẹni tó fẹ́ ṣe wá sí yẹn láì tí bẹ̀rẹ̀ lórí topic lè máa rí ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ máa sáré máa kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nísìnyí ṣe làwọn ń gbéra wọn sí pòsíṣọ̀n ẹni tí ó gba kùránì gbọ́ tán dẹ̀ mọ̀ ìgbéra èèyàn sípò yẹn dẹ̀ rẹ̀ yìí ṣe ló máa ń jẹ́ kíyàn jáde kúrò lórí ẹ̀sìn yẹn wá ní fúnra ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ ọmọ ṣe tẹ nìkan kan wa bẹ́ẹ̀ ìyẹn ló ṣe máa ń ká àwa lára pé báwo ni tó bá ti kó ti kùránì fún múmi ni ó gbọ́dọ̀ sá padà lẹ́ẹ̀kan náà táwọn ayé àkùrá tó kílẹ̀ tí ò rújú tí ò ṣe tí ò ṣe tàwí báwọn náà ṣe sọlọ́jọ́ sí. àti ah, ìfisúnà tù. ìkùrá fún ẹ ti kílẹ̀ bó ṣe gbé wá. ọlá rẹ àní ntẹ gbọrí ẹ tún gbọ́ lọ́jọ́ Tuesday. ah in fact kódà mo ti gbọ́kànlá lẹ́ẹ̀dẹ́sọ ṣẹlẹ̀ ni àbí tọ́ọ̀sì yẹn ah. tí mi ò gbọ́ rí tàdúrà pé bó ṣe wà ní ẹni ìgbọmọ rí bẹ́ẹ̀ báyìí máa fún ìgbà ìgbọmọ rí bẹ́ẹ̀ ah, ah, kò pé ọ̀rọ̀ kọ tá àwọn ọlọ́pàá ṣàánú wa o. báwo la nàbì ṣe tú alukur'an. wọn kọ parọ́ fún wa gan-an. Ah, yẹn pọ̀. wọn parọ́ fún wa gan-an ní ẹ̀sìn wa ṣàánú ni o. ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé àyà kan ránkàn sọ pé ọlọ́run ní mẹ́sẹ̀gì àsìkò yìí òun tí mo kàn fẹ́ ká yé mọ̀ lélẹ̀ tọ́lọ́run máa mú wa so ọlọ́run ló mọ ìdí tó fi yá sí pé àsìkò yìí lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ní kẹ́yìn dìde báyọ̀ pé nígbà táwọn ṣèkádà mo wá báwọn fẹ́ gbé kíní ẹ̀wà kẹ́yìn náà dé pẹ̀lú ṣèkádà mo torí pé mo ṣàkíyèsí pé ọlọ́run náà mọ̀ mú ìwá lásìkò mòdìrò torí pé ọ̀rọ̀ mòdìrò ń ta kókó létí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lè jẹ́ pé ohun tẹ́ Johnson kọ́kọ́ náà nìbọ̀tọ̀ ọ̀rọ̀ ti mòdìrò máa ń ta kókó ẹ̀yin ọlọ́run wá ń lò bí ìgbà tá bóyá mo fà á sírì gẹ̀lẹ́ pè ẹni tó ń ẹ̀rẹ́ fún bàbá òjì tó ọba ti wá sọ bẹ́ẹ̀ bá wá ti wá téèyàn bá wá tún ọ̀rọ̀ yẹn gbé kalẹ̀ ó máa ń ṣiṣẹ́ wá ní ìtumọ̀ létí jùlọ sẹ́yìn máa ń wá pẹ̀lú àwọn èrí tó jiná tó múnádóko. bàbá máa jù ú lẹ̀ fún wọn ẹ̀hẹ́ àwọn máa ma dààmú àwọn olódo ni kò mọ kọ́kọ́ kò ṣe gbádà kan kò ṣe kò bọ́tẹ́yìn bá wá wá wá yín ọ̀nà ó sì máa àwọn oníṣẹ́ máa eh, ń eh, bọ yín. ẹ ẹ tí bàbá bàbá ní èmi ẹni mo yára takùn yín náà mo ti máa ń takùn mùdírù náà torí mùdírù náà but ẹ̀yin náà lè kọ́kọ́ sọ fún mi wípé gbogbo tí bàbá yẹn sọ pátá òdodo ni kẹ̀kẹ́ tọkọ̀rọ̀ a máa mọ ọ̀rọ̀ rẹ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan tẹ̀rọ à ń tù ìtẹ̀ lórí program àṣẹ wa ń gborí pọ̀ sọ ọlọ́run mọ́ wọn gbé yín dìde pẹ̀lú mùdírù lásìkò yìí torí pé dáníwìkọ̀ lọ sí yín ni ah, gbogbo wa yìí mùdírù olódo ló wà lójú wa o.

speed ni ma lágbára gan. ẹ wá mọ àánú ẹ wá mọ àánú ọlọ́run ìgbà yóò ṣe ká dààmú síra lọ fi ń ṣe bó bá yóò kiri síra yẹn ká olè má gbọ́. ọlá rẹ ìtọ́rọ̀ tí wàá fi ṣàánú àwa ni pé àwọn tó ń download lecture wàá pọ̀ jẹni tó ń wò lọ. àmọ́ máa wo view tó bá wo view thousands ni view comment ní wọn àjù bíi seven hundred eight hundred ìgbà míì gan five hundred four hundred comment but view àwọn yòówù gan wọ́n kọ̀ lè má sọ̀rọ̀ wọn kọ̀ dákẹ́. ẹ iṣẹ́ technology nìyẹn ọlọ́run ló mọ̀ mọ̀ ọlọ́run ló preserve yín di àsìkò tiwa yìí so that. ẹnìkan náà ti eh, mú idea kan wá ó ní àwọn lectures kan wà tó yẹ ká wọn ní wọn ní à lè lo cd mọ̀ bá lè lo fly drive wọn ní ká báwọn ṣiṣẹ́ lé lórí àlè tó tiẹ̀ lè báwọn máa kó wọn sórí flight àti pé ẹlòmíì kan máa ní for purple adé yìí ṣé àlà àṣìṣe ni lórí. YouTube ti wà ókè. ẹlòmíì ọba yẹn ṣe YouTube o ẹ tó bá ṣe rí àwọn tí ò tí mọ̀ ọ́ sí yẹn tó bá di next year tó bá di next ẹ rí bí wọ́n tún mọ̀. ìgbà tí Facebook dé wà àlọ́kọ náà ni. tó bó ṣe yẹ lọ́wọ́ àti di next year àwọn tó tún máa mọ̀ nípa tí wọ́n tún máa di twenty twenty four àti jù bẹ́ẹ̀ lọ títí tóbi máa di pé kò fẹ́ẹ́ nílẹ̀ nítorí mojútó àjàtọ̀ sáwọn àgbàlagbà wa tó ti dàgbà tó ti darúgbó tó lè pa ọjọ́ wàhálà kókó láti jẹ́ kínní a máa padà mọ̀ ẹni tí ò máa padà mọ̀ ìgbìyànjú náà padà mọ̀ bó ṣe rí nìyẹn. jazakumullahu khair. àwa ti subscribe tipẹ́ tipẹ́ lórí youtube tipẹ́ tipẹ́. alhamdulilayi alhamdulilayi ẹ ṣe gan. salamu aleykum. naam naam subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin wa salamu aleykum. بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم Bismillahirrahmanirrahim. Naam, naam, naam, naam. Naam, ah, ẹ bá ti má dárúkọ. Ẹ má dárúkọ. Ẹ má dárúkọ. Torí kò ní máa dá ìgbà yẹn pé ṣe làwọn èèyàn lọ ń kàn ń sọ̀rọ̀ wọn tó bá fẹ́ béèrè àmọ́ máa n'i ẹ wípé oúnjẹ ọdún òkèlú wípé oúnjẹ nílẹ̀ òfin tó bá máa òkú sáyà kúrò náà ojú sọ yẹn ni àbí àwọn làwọn ti bẹ ẹjẹ kú ń bẹ tọlọ́run fún jọmọ tọlọ́run kó ṣe dáadáa fún wa jazakumullahu khair ìyẹn dẹ di ọjọ́ mi subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulilayi.